mo wà lórí ṣáàtì yìí sí mo ti sọ fún yín tẹ́ ẹ̀ bá rà mí sàbálò kò ń ṣe by four mi ò rojọ́ púpọ̀ mọ́ sẹ́ ẹ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan mi lè máa sọ mo ti wà lórí ṣáàtì mi ò lè sọ mọ́ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan mi sàbálò tó tọ́ ní tẹ́ ẹ̀ bá rà ìfi sílẹ̀ ah, ọlọ́run mi ti máa dé láyé máa dé bẹ́ẹ̀ ó ti tó mi ò fógun mọ́ láyé mi ẹ̀dẹ̀ ń sọ bó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ mo ti àti orúlẹ̀ ti pè mí mo dẹ̀ jí mo dẹ̀ gbé fún yín mo ti sọ fún yín sà ah, ẹ jọ ẹ má bàtà ẹ wọ́n ti rí mi lórí láì náà máa pè kí wọ́n máa sọ gbogbo nǹkan tí ẹ jẹ́ njóbe sèrè ọmọ Yorùbá ẹ jẹ́ njóbe sèrè ó dàgbé mi tí njóbe sèrè rí ọjọ́ tí mo ti wá sórí Facebook ẹ jẹ́ njóbe sèrè mo ti jorí 1992 bọ̀ ṣòkòtò ni máa ń fẹ́ fi jóbe sèrè yẹn ṣòkòtò tí bá wọ jeans ẹ́ àwọn girama tó bá sanra tó bá rí bẹ́ẹ̀ jáde. dọ́dọ̀dọ̀ dọ́dọ̀dọ̀ dọ́dọ̀dọ̀. dọ́dọ̀dọ̀. kì í ṣe èmi ẹni tó bá lò máa yanjú ìmáa kú. <laughs> mo bọ̀ dúró mo ti wà ní ṣáàjù bá mi sọ padà mo bọ̀.

àbí kí lọ sí tòun aláàfin. ẹ bá lọ. kò ṣe nǹkan tí mo gbé sí tẹ́lẹ̀ lélẹ́yìí o. gbọ́ tẹ́lẹ̀ lélẹ̀ tíṣù ọ́. God bless you, Daddy. Mama, ẹ̀ tán o. ẹ̀ Sisi ni má boyún jẹ́ arẹwà arẹwà má boyún jẹ́. Má boyún jẹ́ arẹwà arẹwà má boyún jẹ́. Bó bá ìfẹ́ di, màmá rẹ̀ di o. Ṣogbọ́ bó bá ìfẹ́ di, màmá rẹ̀ di o. màmá ẹjọ́ o. màmá ẹjọ́ o. máa wà lórí chat wọn máa pè é sọ wọn lè máa download gbogbo story sórí Facebook nonsense. màmá ẹjọ́ ni ṣé yẹ ìfún màmá ẹjọ́ ẹ ẹ táṣẹ ó bá bímọ fún ẹ. táṣẹ wo bá bímọ fún ẹ gbé fún màmá ẹ tọ́ èé o. matomita uma shuye ila kamala eo oh. ila kamala eo oh. ila kamala eo oh. ila kamala eo yeti izobo ne owo mi pale to shuye ila kamala eo wasurutu wasurutu wasurutu wasurutu Good evening, everybody.

mo kí gbogbo ẹni tó fẹ́ mi dénú ẹnu lé bàbá o. ṣẹlẹ̀ ṣẹ́yìn dé bọ́ńbò fi ṣẹlẹ̀. kó gbé àṣàkáṣà wọlé tó bá wù ẹ́ kó dúró tó bá dẹ̀ wù ẹ́ kó lọ abẹ́ sanwó fún mi à ń gbogbo owó lọ́wọ́ anybody ni.

bí kí wọ́n ṣẹ́. ẹ gbà bẹ́ẹ̀ ìfẹ́ ò léwu àmẹ́ni tó bá tẹ̀ dandan ni kò ti ṣe iṣẹ́ owó. nígbà yẹn ó bẹ̀ ni ó máa jóná gbogbo sẹ́ẹ̀dì máa lùtìwé. ẹ máa gbọ́ action action. aláwa lọ́la lùjọ pẹ̀ láṣàkáṣà ó ti ṣó ẹ̀yìn máa lọ wọ̀ yìí ṣayẹ́ ti sọ kájájà kájájà jẹjẹjẹ àwọn lọ́mọ wọn lè yanjú èmi ẹni bá lọ́mọ apá mi máa pọ̀ fún ni. ó jajaja jajaja. olè ẹ wúlò ò sọ rí bọ̀bọ̀ kan tí mo fẹ́ ló wá sọ lórí Facebook mi bá bọ́ mi ò wọṣẹ́. oh traffic wà. mi ò fẹ́ kàn sí sí kámẹ́rà mi ò fẹ́ kí ó dọ̀kú lọ pọ̀ jù. wọ́n jẹ́ran jẹ́. olè eh? ni wọn. ẹ eh? jeans la máa fi ń jo àwọn ṣòkòtò.

gbọ́ pa kọ́sọ́lídé. Sọ̀lì já já já. Ẹ́ Ẹ́ kọ́sọ́lídé pọ̀. Kọ́sọ́lídé pọ̀. Àlá àlọ́ àlá.

dápọ̀ ẹ́ kọ́sọ́líjà kọ́sọ́líjà pọ̀ lọ́wọ́lọ́wọ́. kọjá bra. tó já tòkè tilẹ̀. Okay, okay, he's coming. olè ó gbé gbójú wíńdò olè ńlá ádámọ̀ nìyẹn kò ṣe nǹkan kan ádámọ̀ tipẹ́ náà o. Wọ́n dá sùn ìmọ̀fẹ́ síbà kọ́ọ̀pù. dà mọ̀ tẹ́lẹ̀ náà ká kí ló tún wí. ojú ẹ kò yọgò mẹgbẹ ẹ kò yọgò sí. lọ́wọ́lọ́wọ́. no juice. Won't keep on ingredients savor the delicious cheddar cheese flavor. Sunshine yes, we. A dúpẹ́ fún Ọlọ́run lónìí you know i came late no not late this is the perfect time god wants me to be here so hmm, mom yes Emi ò lè ṣe kémi má gbàdúrà o ẹ jẹ́ n gbàdúrà mo lè lajú gbà mo dẹ̀ lè díjú gbà So ti eyín so emi o sí lọ́ndà òfin mo wà lọ́ndà orí ọ̀fẹ́ ah everything has a time there is time for everything Father, in Jesus' name, my daddy and my Lord, this morning, this afternoon, I say thank you once again because you are God. Nothing nobody like you from his word, not to sad that be there is other be glorified forever in Jesus' name. Go. Lord, we say thank you. Lord, we say thank you. Lord, we say thank you. Lord, we say thank you. For your love you have concerning me, concerning my people, concerning the darling daughter, my son, everybody in my family. I say glory and adoration be unto your name for what people have done to me. I say thank you, Lord. I worship you, Lord. I give you praise, Lord. I give you honor, Lord. I give you adoration, Lord. Be thou exalted, Lord. Be glorified forever, O Lord, in Jesus' name. I cover myself with the blood of Jesus. We are going to this word. Uh, Father, speak to people. Speak to me as well. Give people wisdom, knowledge, and understanding, and me so in Jesus' name. Lord, èyí tí mo fẹ́ wí lónìí kò ní jẹ́ àsán. Ọlọ́run gbàkóso lọ́wọ́ múniwá dùn fún ọkàn wa balẹ̀. A máa dúpẹ́ títí Jésù Olúwa wa. Amen. Thank you, Father. Thank you, Lord. Put this thing here fi díẹ̀ sí kó gbé padà sí fridge torí tó gbé sí owó lè dànù chat tí mo fẹ́ ṣe lónìí um, I'm going to read the Bible so it's going to be I'm going to talk about you know God Holy Spirit take control ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ kórìí lónìí kórìí o a lot of people. Where do you, where do you put it? Okay. Okay, darling. Ẹ jẹ́ ká lọ kà nínú ìwé oníwàásù orí kẹta tí n bá fi bojú mi má bínú ṣó ti eyín ṣẹ̀mọ́pà ti lo ṣó ti eyín ẹ̀yìn ẹ̀ níbi tó ti ń sọ nípa gbogbo nǹkan ló ní àkókò ohun gbogbo ní àkókò tiẹ̀ ẹ jẹ́ àkàbà yìí ó ní olúkúlùkù òun ni ó ní àkókò wà ni ó ní àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà bíbí bíbí ni àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí ó gbìn àti ìgbà kíká ohun tí ó bá gbìn ìgbà pípa àti ìgbà ìmúláradá ìgbà wíwò àti ìgbà kíkọ́ ìgbà wíwò àti ìgbà kíkọ́. ìgbà sísọkún ìgbà sísọkún àti ìgbà rẹ́rìn-ín ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjẹ ìgbà kíkọ́ òkúta dànù àti ìgbà kíkọ́ òkúta jọ ìgbà fífọwọ́ kánni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kánni mọ́ra you know there is everything for a season for a time àkókò tí a máa ń kó ènìyàn mọ́ra wà àkókò ikú àkókò àìsàn àkókò ìwàláàyè àkókò ìṣiṣẹ́ àkókò ìsinmi àkókò tí a máa ń gbìn àkókò tí a máa ń kórè àkókò gbogbo nǹkan ló ní àkókò tiẹ̀ do you know what thank God when I don't collect money from some people tí o bá jẹ èèyàn ní owó you be able to you be able to give to God totally okay a lot of people under this heaven what they are they are created just for they are not perfect but they are there to point out everybody's mistake. eh? Thank you. Okay. All right. Everything has their own time. Everything with their own purpose and time. Ṣé ti yé? Ìgbà téèyàn máa sunkún, ó wà. Ìgbà ẹ̀rín, ó wà. Ìgbà tí o ma wure bẹ́ẹ̀ máa máa wúrẹ́ bí ìgbà mìíràn wàá wo ara ẹ máa wò pé why do you are you so like this again okay everything has their own time àkókò tí gbogbo nǹkan máa rọrùn ó wà àkókò tí àwọn nǹkan mìíràn máa lera ó wà i want people to understand one thing pé gbogbo nǹkan ló ní àkókò àwọn nǹkan kan yìí tí ọlọ́run sì dá kí ayé lè pé kí àwọn èèyàn lè wà kí wọ́n lè mọ̀ pé ọlọ́run wà when you don't allow them to take place the way God wants it you cannot o lè o lè escape a i mean a step kó wá sọ wípé o fẹ́ fòdókè ibi tó o bá kọjá tó o you may not understand that particular place so any step you are to o bá ń climb there is a purpose and there is a lesson for all those area. you know when you see me yesterday about three days ago i was here crying it's not like that also you know uh, yes because what people did at time because are full of you know flesh and blood okay àwọn èèyàn wicked wọ́n ṣe buy, wọ́n máa ṣe buy fún yàn you understand me mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn pé people always eat themselves kan gbáyàn kó ṣubú wọ́n ní wọ́n gba ni ó ṣubú let me tell you ìwọ tó gbáyàn tó ṣubú expect one day that you are going to fall tí ènìyàn ò bá lè gba ọmọ kì í ṣe o èmi ò bínú in fact people believe maybe i'm going to sue them i'm going to take them to court èmi ti sue gbogbo ènìyàn sí court to do ti ayérayé are you getting me everything has their own time ẹni tí wọ́n dẹ̀ gba ọlọ́run gbọ́ nígbà tí wọ́n gbọ́ wọ́n ní ẹ tó bá play music kan ó ní orin kan irú àwa báyìí àti iná gbòòrò àti iná gbàrà only take the grace of God for me to believe people i know mo ti ná ìgboro mo nágbára mo ná ìgboro it only the grace of God for me to believe people I've seen pastors I've seen big ones ah pastor you wọ́n respect in your yìí You wọ́n respect in especially in ìgboro Nigeria. You wọ́n respect àwọn tó respect that tí wọ́n ń dún gidi èmi ti rí face to face kò ṣe pride o ẹ wá tún mọ nǹkan tó ṣẹlẹ̀ mo tún ti mi ò rọ́lọ́run rí pẹ̀lú ojú mi ò face to face o but mo rí ṣe ọlọ́run mo dẹ̀ mọ̀ pé to tóbi mo dẹ̀ mọ̀ pé òótọ́ ni ọlọ́run ẹ̀san ni ìgbà mìíràn kẹ̀dẹ̀rẹ́ kò ń ṣe pé torí pé o ṣẹ̀ torí wọn sọ wọn ní some things dey kama kama kí ni bí mi ṣe wà yìí to there is nothing like ẹ eh, wọn wá ba ṣí àmì jẹ èmi ò báyọ̀ ṣe tọ́ọ̀gì lọ́bì kan lọ́ba tí àwọn jẹ́ lọ́ba kan wọn jẹ́ èmi ò báyọ̀ ṣe tọ́ọ̀gì ṣé ti yé but téèyàn bá dára tó bá gùdù kò ń ṣe táyà nìkan ni wọ́n bàjẹ́ o they try to do so many things in the house to put some mouth to put this thing ìrírání ta wọ step méjì ni wọ́n break kan ṣó ti yé ẹ̀rí tí n bá fi ṣe àyẹ̀wò yìí sí fúnra wa là ń tò eléyìí tó jẹ́ bí nǹkan tí wọ́n ń ṣe nínú ilé I don't want to tell you ṣó ti yé ẹ̀hẹ́ so they do trying to do things they believe that ah tán bá ṣe báyìí kò ní lè lọ kò ní lè ṣe fúnra rẹ̀ kò ní sẹ́ni tó máa ràn lọ́wọ́ a máa wé ìṣòwò sọnù kò ní lówó lọ́wọ́ irọ́ lẹ́pa when you cheat me once you will not be able to cheat me second time When you bring it second time, I will not take it from, from you. And that one you cheat me from, it cannot hire you. And then also, it can also be like a, a cause to your business, to your life, to your family. Okay? So, some people, they believe they are so powerful. Some people believe they are so mighty. Some people believe they are, they are so connected. Some people believe they are so me. Some people believe they are so nice. Some people believe many things. But to me, I just believe that God is good. He's only showing people around me. And he's teaching me some lesson. And he's telling me that I should be careful. The way I fall into trouble before, so that I will not get continuing to roam in trouble. Buburu ni ọ̀tá mi rò sí mi, ṣùgbọ́n èmi rò sí rere nítorí pé mo mọ̀ God has a purpose. Imagine if these people don't behave like this and I will count them as a good person. Then if they continue like that, even kò sí nǹkan kan, kò sí nǹkan ṣòtìyé bọ̀ mo fẹ́ sọ fún yín ni pé ní àkókò tó bá rẹ́rìn akọni o ní àkókò tó bá sunkún akọni o tó bá ṣe pé ẹ ṣọ́ọ̀ṣì kan ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn mo máa preach gospel you take it or not jésù ń padà bọ̀ wá lẹ́lẹ́kejì kò dẹ̀ sọ fún mi pé kí n má play orin wàsíù kò ní kí n má play orin òbésèrè kódà èmi ń sìn mo tiẹ̀ fẹ́ máa play orin mo lè play orin music orin muslim kí n dẹ̀ máa preach jésù àbí mo bèrè owó gbá àbí ta ló ti dáwó gbá fún mi àbí ta ló ra aṣọ tí mo wọ̀ yìí fún mi àbí ta ló fún mi ní gift lọ́jọ́ tí mo ń ṣe birthday àbí ta ló fún mi lówó tí mo fi ra data àwọn tó fún mi lówó náà wà o wọn ò tiẹ̀ wá oppose àìjíà lé mi lórí àwọn tó ń patronize mi bọ̀dé mi ò fẹ́ kẹ́nìbọ̀ tí n bá ti wà lórí stage àbí n bá wà lórí platform mi bí àkàbẹ̀rẹ̀ sí ń pè mí àwọn tí n bá fẹ́ pè tí n bá mọ̀ pé ó necessary láti pè máa pè ẹ́ nígbà tí n bá jẹ́ orí stage ni mo ti fẹ́ pè for people that is talking that they are saying something still true kán ba lè mọ nǹkan tí wọ́n ń sọ kán ba lè mọ nǹkan tó ṣẹlẹ̀ That's it. When I'm on the live chat like this, I don't want people to be calling me every time. Come out discussing kankan. And each time, tẹ́ bá dẹ̀ sọ pé ẹ trouble If you call them from trouble, I will only when you are exposing yourself to the whole world. Kò ṣe nǹkan kan fẹ́ mi o. anything for me. When you do it once, you can't do it second time and to bá tún wá ní grace láti ṣe second time tó bá tiẹ̀ wá ń ṣe lọ do you know what i want to tell you that you are going to repeat there is nothing that you can do and go score free for fun if it's good almighty god will pay you back if it's bad almighty god will pay you back but there's everything has a purpose and reason preaching mi lè ní everything has a purpose and reason but I have some things tí mo fẹ́ sọ. I have some things tí mo fẹ́ sọ. àwọn èèyàn ní orí platform yìí hmm. especially àwọn Yorùbá ẹ rí nígbà tí mo rí orin Òbésèré yẹn I love it. I think this is my first time on this platform playing Obesere since tí mo ti wá sórí Facebook. Some people on ti tí mo sọ̀rọ̀ níjọ́ ìtẹ́ni yẹn pè mí wọlé tí Gbénga pè mí wọlé. I never said that maybe mo mọ̀ boya, bóyá ohun kankan báyìí ó toast mi rí nǹkan Although it's not a joke, I mean it's not a crime, I mean to them it's a normal thing to them. But some people tó jẹ́ ti church yẹn náà. Our pastor eh, is worldly you can see the worldly people also now the people that is telling me worldly they will tell you I mean not even me alone ó ń play orin kan ló máa play and are you they are judging me play. Everybody rí bó ṣe sórí lẹ̀ ẹ rí bó ṣe ṣojú okay I thought you were talking to me Everybody rí bó but ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ ní ayé àtijọ́ nígbà tí wọ́n wà nínú ọgbà Édẹ́nì ẹ mọ̀ pé wọn kì í wọṣọ ewé ni wọ́n fi ń bora ń gbà yẹn ewé ọ̀nà wọ́n fi ń bora ń gbà yẹn torí ẹ̀ bá wo àwọn aṣọ tí wọ́n bá ń ṣe àwọn many things náà ni wọ́n fi igi ṣe ni wọ́n fi pépà ni wọ́n ń ṣe látara àwọn ewé àtàwọn igi tẹ̀rí wọ̀nyẹn kò ń ṣe wood nìkan tébù àwọn nǹkan tá à ń wọ̀ yìí nìkan ni wọ́n ṣe lára àwọn igi they also do some material lára àwọn igi yẹn wọ́n lo ẹran awọ ẹran láti ṣe medicine yẹn kọ́ ni mo fẹ́ sọ ni mo fẹ́ teach lẹ́nìí. what people are saying ẹni tó bá fún mi lówó nísìnyí tó bá sọ fún mi tó yẹ pé ó fún mi lówó tó sọ pé mo fún ẹ lówó yìí o kó ba lè ṣe báyìí báyìí ní purposely o yes tí n bá gbowó tí n bá sign agreement yẹn mo ti agree láti ṣe nìyẹn but when people don't give me money pé go and do this thing are you getting me tí mo dẹ̀ sì fẹ́ lo ayé mi bó ṣe wù mí do you know what ní bá a ṣe wà báyìí you bow to please yourself please your God number one and also please yourself when you don't please yourself nobody when you live your life to please people they will disappoint you woefully and disgrace you openly nobody i say nobody nobody nobody nobody ever nobody ever ever ever love you Nobody ever, ever, ever love you. Everybody, they love themselves. They hate people. Everybody want their own things to be good and they want other people's things to be bad. Everybody wants your life to be in crisis so that they can be ripping from your life because they are stealing from you seriously. It's finished. Yeah. Give him another new one. Give him another name. No, no, no. We have another one. Give him. Open the place. That's why I say you should eat your food before they come that time. Not this one. The white one. Any, any tissue in the bathroom? Tissues? Yeah. Any tissue. What do you want to do with tissues? Do you have tissue? Phone tissue? Anything, just, I just want to check here tó bá dẹ̀ ti wà nílé kó palẹ̀ kò lé ṣé wàá wọ́ mo lè wọ́ mo oúnjẹ náà kó lọ jẹun ní rẹ palẹ̀ kò dé gan bó ṣe ń gbogbo yàrá yìí. no darling everything has their own time hmm. ibi tí mò ń lọ àti ìdébẹ̀ bọ̀tẹ́ jẹ́ ká sọ̀rọ̀. ibi tí mò ń lọ àti bèrè. mr balùdẹ máa pè mí lórí ṣáàtì ilé mi fẹ́ ta mọ́tò yẹn gbọ̀ngàn fún mi tẹ́ ẹ̀ bá rà ṣé dandan ni abẹ́rẹ́ pé mò ń bẹ̀ yín ní ìbẹ̀ yín mọ̀ ẹ fi mí lẹ̀ lọ́lọ́run i respect kò sí bó ṣe géré ẹ̀ sí ẹ̀ lẹ̀ fáwọn èèyàn báyìí wọ́n máa fẹ́ ba tiẹ̀ jẹ́ náà ní bá ta mọ́tò yẹn bóyá mo jẹ́ two hundred wọ́n yìí máa máa sọ náà ni so that gbogbo àwọn tó ti fún wọn ní information àwọn tó ti fún wọn ní information they can also tell you how much bye bye iye bye bye ni wọ́n tà do whatever you like. everything has their own time. Mm. A lot of people call me "You kò jáde wá And when you're in depression ni and they need to repent. Anybody tó bá ti sanwó fún mi pé mo wá gbàdúrà yẹn bí n bá gbà nínú nobody pay me for that only God will reward me. If tá a bá ṣe appreciate tá a bá fi lẹ̀ for some time kò ṣe I'm not doing it for people actually, I'm doing it for myself. And I'm also doing it for God. I want to show this lady gbọ́ lọ. ìpè kó dàbí ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí. níbi ìtọ́jú mo rí lọ́rọ̀ tí wọ́n fi nìyẹn tẹ́ ń gbọ́ mi. mo ń gbọ́ yẹn. látọ̀dọ̀ ọba àlọ́rin ọba àlọ́rin gẹ́gẹ́ ti ráwọn èèyàn wa wípé ká parí rẹ̀ tí wọ́n sì tún yanjú rẹ̀ tán parí rẹ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ àmọ́ tí wọ́n kejì ká tí wọ́n kejì ti nìyẹn o. ó yẹ wàá bá wọn so wípé bóyá ẹ ti wá mọ́jọ́ ìyàwó bóyá títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún igi so ńkọ́. àti ìmú o wọn fẹ́ ṣe dé lọ́rọ̀ àwọn ọmọ lọ́rọ̀ nínú wípé àwọn. mo ń wọkọ ni mo ń wọkọ ni èmi náà ń wọkọ ni. ó wù ẹ̀yin náà pé kẹ́sì. wọ́n ní why do you look so beautiful àbí wọ́n ṣe ń bú mi pé mi lọ́kàn yẹn tẹ́lifọ̀dì ń fi ìyàwó wọn àtọkọ wọn tán fi tó fi ń ṣàkọsí mi ṣé ó da bẹ́ẹ̀ ni ṣé mi ò dẹ̀ ní look beautiful kí lè rọ́kọ. bàbá àti màmá sọ̀rọ̀ ní last time tí mo wá wọ́n ṣáà ní pé kán fáwọn ní time díẹ̀ ṣáwọn náà ẹjọ́ mo ní mo bá àwọn màmá àti bàbá yín sọ̀rọ̀ nígbà tá a wá kẹ́yìn àwọn náà ní pé kán fáwọn lásìkò díẹ̀ kí gbogbo nǹkan tó lè yanjú. ẹni náà sọ náà nìyí ni mo ti rí bọ́ àtọ́wà lọ́rí wá pé òun gbẹ́sẹ̀ lè pé. tọ́ ó dà ẹ ẹ bàbá gbogbo wa náà ni ọba àlọrin àsìkò náà ọ̀rọ̀ ṣàlẹ́nu ṣùgbọ́n lọ́kàn tí ní báyìí tábà pé tọ̀ àwọn kan tẹ́ fẹ́ kí wọ́n ṣe létò kó tó di wípé ẹ ti ẹ̀jọ̀ padà yálà bóyá kan bọ́kọ ní sọ̀rọ̀ ni yálà kan ní wọ́n wá ṣẹlẹ̀ kí nǹkan tẹ̀yìn ó sọ torí táwọn èèyàn bá tún gbọ́ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ ọba àlọrin àtàwọn tí wọ́n bá ń ṣètò yìí náà pátá bá ní ibi rẹ̀ sáré wọn ò ní ní àti kankan wọn láti ṣe wọn ò ní òṣìṣẹ́ tó sáàdì wọn rà ọ̀ṣẹ́ obìnrin wọn. Mo ní wọ̀ ní orílẹ̀ tó ń pàṣẹ lọ́rọ̀ ọ̀ṣẹ́. Wọ́n ti sọ̀rọ̀ pàtó lórí iṣẹ́ kẹ́mísítì tẹ̀ ń ṣe. Ó wù yín pé kí wọ́n bá yín ṣètò ìyàgbé. Ẹ kí lẹ wá fẹ́ jẹ́ lọ fẹ̀yìn ní ọ̀nà iṣẹ́ tọkọ ní àwọn ọ̀nà ìpínlẹ̀ tó ń sọ̀rọ̀. Ẹ nǹkan báyìí báyìí kí ìbáṣepọ̀ wa kó bàa fi lè tún dán mọ́rán yín padà. ní kò bẹ̀rẹ̀ kó kọ́ ìfẹ́ fún mi. ìfẹ́ fún mi ti bẹnu mọ pé mo máa ń sọ òun àti ṣèṣe mi náà mo fẹ́ ṣe. òun dandan lára fún kò sí níṣẹ́ tó sáǹdì lójú rẹ̀. ó dà ẹ ṣeun púpọ̀ ọlọ́run á wa pẹ̀lú. That one. Oh, where can we? Where can we place? If you told me today, I'll bring it to you. Well, let me check. Maybe they have. Yeah. Yes. Thank you very much. You see, I play this uh, this jazz. You know that you're not in sorrow. ẹ rí pé be a lot of people on this social media wọ́n gbé wọ́n máa sọ bíi pé bóyá wọ́n dunnú pẹ̀lú àwọn èèyàn they promise you heaven and earth on this social media tó bá gbéra lé wọn o tẹ́tàn mo sọ fún ọ. I fix lines everything don't need to worry about making payment. My pleasure. tí o bá gbára lé àwọn èèyàn bí wọ́n ṣe ń promise yìí <laughs> ṣe mọ̀ pé nígbà tí mo kọ́kọ́ dé níbi last year you know what happen ó ní gẹ̀ẹ́kan tó ń pè ní success she came here i mean you know tó kàn sọ̀rọ̀ mẹ́rin wọ́n dẹ̀ gbé be yẹn bí gbọ́n fẹ́ pẹ́ nọ́mbà gbé do you know that our recent sources, the parents were saying that àwọn ń kọ́ wọn bàbá àwọn sì ń gun ọ̀kadà all the money they promised them none of them. Oh, I'll come back maybe after. No problem. Just to put silicone around here, but I think it's good just to make sure. Yeah. Because better just to make sure. Okay. Thank you. No problem, madam. All right. And that you can put it and put it inside for you. Then take it out. just keep your eyes. I put a piece of the napkin there. Keep your eyes in water. When you finish tomorrow, just check if there's any water. But I think there's no water. I check 100%. All right. Yeah, madam. Thank, thank you. you. I like what you were saying. Okay. Thank yeah, you very much. Thank you, thank, thank you. you. All right. Bye. Mm. Call me if you need anything. Okay. Yeah, You see? You know what happened? People will talk, come out, they will promise you even and earth on Facebook. Ah. Ẹ wá wo tìgbà tí mo ọ̀rọ̀ eh, tí àwọn eh, BBC wá gbé tí wọ́n interview bèbí yìí ó ní wọ́n kàn lọ ra àwọn kan owó tó yẹ kókó fún wọn wọ́n lọ fi kó aṣọ tí wọ́n lọ́rùn eh! àwọn èèyàn kan gẹ̀rẹ́sì ayé ẹ kan ṣe é bíi pé o ti lówó wọ́n wá pádùn ayé ẹ síbẹ̀ ibi táyé ẹ máa rọ́tì sí nìyẹn tán bá ní odigun tó o bá tètè lajú wash and pray wàá kàn rí pé òdìjú wọn máa ní díjú síbẹ̀ à ń bọ̀ òdìjú wàá kàn díjú <clears throat> bóyá lo mọ̀ ìgbà tó bá máa lajú báyìí gbogbo nǹkan tó tún níṣẹ́ wọ́n ti palẹ̀ mọ́ gbogbo ògo ẹ gbogbo àkókò tó yẹ kó o tún wá lọ fi ṣe nǹkan tó dáa wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti kó lọ. nígbà tí mo wò ó gbogbo èèyàn ń ṣí ẹ̀ ẹ rí pé mi ò sọ sí nọ́dà bóyá mo gbogbo èèyàn ṣí ẹ̀ ó ní brown eye mo ṣe rí àwọn nǹkan mo sọ́rí o kó ṣe pé mi ò celebrate èèyàn o bọ àwọn kọ̀ọ̀kan wà tí pé àwọn ọmọ nàìjíríà máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ alúkàtì tìǹgbà mi mi ò ní dáhùn kó ṣe pé bóyá mi ò láìkẹ́ ni àbí nǹkan tán ṣe because èmi ò kàn lè sùn pẹ̀lú àwọn èèyàn tán sùn bí ẹja tátọ̀ tó ń kọrí síbì kan wọ́n máa gbé picture yẹn nígbà mi ẹlòmíì kì í ṣe pé ó gbé pé ó fẹ́ fi ó láìka àwọn yẹn o bọ̀ tó gbé láti ṣe kí ni ó gbé nítorí pé ó fẹ́ fi irú èmi báyìí sí àwọn kan ó gbà tó yẹ pé wọ́n máa ń wá sí láwọn Hello, máa fi nǹkan tó ń pè grace rèé this is what they call grace because they have been shouting all these days and kò pẹ́ wọ́n kàn rà láàánú ni olóore dìde fún wọn wọ́n ṣèyàwó fún wọn a lot of people èmi náà about share it. kan nígbà tí mo bá rí wọn tí wọ́n kó aṣọ so fast so fast How ló ṣe rí báyìí ó mà yá gan kẹ wọ́n kó aṣọ yẹn sí wọn lọ́rùn tí àwọn BBC Yorùbá tí wọn ò bá gbé ọ̀rọ̀ yìí jáde wọ́n máa parí ẹ̀ síbẹ̀ ni wọ́n ní gbogbo nǹkan ti wà pẹ̀lú wọn pátápátá ẹni tó ṣe kinní yẹn ẹni tó kọ́ṣọ́ sí wọn lọ́rùn ọlọ́run dáríjì mi bóyá rògbòbògbò jẹ́ ni máa pè wọ́n wà bí wọ́n kàn fẹ́ sọ pé gbẹ́nu ẹ̀ sọ̀hún jọ ká má bàa sọ pé wọ́n help ẹ ní state yìí it's a plan work owó agbádá àtàṣọ tó ń wọ̀ fún wọn yẹn gan tó bá tiẹ̀ kó yẹn fún wọn lásán owó yẹn náà máa ṣe nǹkan kan nínú ayé wọn wọ́n ní ẹni tó ń ṣe bọ́dà pé fọganáísẹ̀ ni bọ̀bọ̀ ń ṣe bèbí náà ní bóyá kẹ́mírìsì lòun ta òògùn you understand me bóyá àwọn wáṣàwáṣà nǹkan kan bẹ́ẹ̀ wọn ò kówó fún ẹ kó kówó fún ẹ kó jẹ́ kó wà yóò nù o wọ́n ti make ẹ̀ ní celebrate kó máa lọ kó máa sọ pé ó lówó ẹnìkan máa ti promise gbà wo ṣó ti yé yín ó níbi kan tó tún ya owó yẹn tó tún fún owó tó fẹ́ fún wọn báyìí wọ́n tún yà á ṣó ti yé yín bẹ́ẹ̀ envelope tó ń fún bóyá fifty fifty naira ni wọ́n kó sí tó pọ̀ tán kó bí hundred thousand tán kàn wọlé lọ́wọ́ wọ́n lè sọ pé one million àbí ten million náà gbé fún they will promise heaven and earth tó yẹ pé olóore gan rí ẹ ẹni tó fẹ́ ṣàánú fẹ́ gan rí ẹ kò ní lè dúró wọ́n ní after ah, owó tó wọ́n calculate lórí facebook pé wọ́n fún jọ́sí ó màmá máa lọ bí twenty million kí ló dé ó ti yá wéṣẹ̀ sọnù ó ti wá rò pé báyé ṣe rí nìyẹn owó ló ló easy bẹ́yẹn láti rí you understand me they will arrest you they package your life they just fi nǹkan kan tàn ẹ́ ẹ̀tàn ló bá dé lórí facebook yìí o. oh thank you Bolaji. so ẹ̀tàn ló bá dé o ẹ̀tàn ni mo sọ fún yín ló bá dé wọ́n kó aṣọ sí wọn lọ́rùn gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí tag me. Ha! this is what they call grace this is when grace is speaking grace mo wò wọ́n jọ ìnáwó inú mi dùn fún ọ pa wọ́n ti yà parí ìjà fún wọn ó ṣe rí nìyẹn wọ́n ti ṣe bí àwọn máa fún wọn lówó wọ́n á rè sí òpù yín báyìí tó bá yá báyìí ayá yá bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ti gbé sí pépà already bí gómìnà state náà bí wáyé first aid náà bá promise a sọ pé wọ́n ń purọ́ o gbogbo èèyàn ló máa ti fọkàn sí pé ah owó tán fún àwọn people ó ti ga wọ́n dẹ̀ rí wọn pé wọ́n wà ní the same level bẹ́ẹ̀ ni ní ẹnu ọjọ́ mẹ́ta yìí i don't want to talk ẹ mọ oríṣi sáwọn ẹlòmíì tí wọ́n fi wá bíbí ni pé wọ́n wọ̀ wípé ah, ẹ mọ̀ pé wọ́n máa ba nǹkan jẹ́ máa ní owó tó tọ́jú yẹn ó máa fẹ́ mọ̀ wọ́n máa ó máa nà jáde ó máa ṣe gidi kan bóyá ó cheat àwọn you understand me I don't know why Yoruba people, we know like ourselves, oh, but they will tell you, come and be praying. For some time, if you don't see me praying, don't be uh, surprised. I pray secretly, oh. Afterwards, the man praying by me by now. Bí five people, one lè lọ ń jó and sí ẹ̀dẹ́ born again. And you see, Joe, she born again I want to say, be glorified. Mo ti dé ṣọ́ọ̀ṣì. Are you getting my, what I'm saying? Mo ti lọ church gan. Toluwa ni mi, you can sit here now. Sit opposite this place now. The dining is wide. The place is wide. Don't eat in the room. Sit here. The AC. You wear your jacket, take one of my jacket. Jacket, I'm feeling hot. Okay? Yeah, maybe I'm feeling hot because I don't know why. Téèyàn bá tètè jẹun àárọ̀ òtútù lè máa mú. Ọ̀gbà <laughs> tó dẹ̀ tún wọṣọ tó jẹ́ pàjọ tó kàn sleeveless spaghetti lò wọ̀. ẹ̀tàn yẹn àwọn original people tó fẹ́ tó help ẹ̀ gan wọn ò ní jẹ́ kó ń help you know what they do wọ́n máa wá wọ́n á tún ẹ̀ wọ́n á create impression pé wọ́n ti help so that you be roaming roaming in that dirty life you be roaming in that dirty things kò ní sẹ́ni tó fẹ́ help ẹ̀ gan máa à ah, at least èyí ló ní mo fẹ́ mo yá mo fẹ́ fún ten million wọ́n dẹ̀ ti fún one wọ́n ti calculate bí wọ́n ti fún thirty million àwọn ìpè yẹn náà ti tó náà àwọn èèyàn gan oge lónìí mo lè tó tí ò ṣiṣẹ́ fún gbogbo àwọn èèyàn owó wọn wá raṣọ wọ́n gẹ̀rẹ́ sí wọn ìyẹn lẹ ṣe máa mọ̀ wípé ní orí Facebook yìí tí wọ́n bá ti gẹ̀rẹ́ sí èèyàn tán kàn fi picture tán jọ gbogbo ìdọ̀tí àti gbogbo fítà tán fi sí kò sí fítà lójú àwa báyìí o tó ń fi sí tó bá gẹ̀rẹ́ tí wọ́n tó ń káṣọ sí wọn lọ́rùn aṣọ tó ń bọ̀rọ̀ wà tó bá tún wá fọ́nì tó bá ó tún fọ́nì sí tó bá tún wá sọ fún yín pàṣọ yẹn gan wọn ò tún ní kó fún wọn ìmí ìwà tó yẹ pé aṣọ tó ń fi tó ń lò yẹn costume ni ayọ̀ tèmi ò ṣe costume o kó jẹ́ pé mo fi ṣe gbéraga o wọ́n kó aṣọ sáwọn èèyàn lọ́rùn lórí Facebook yìí to tell you that they are okay but they are not okay just to paint them to ba kárí àwọn jẹ́ honestly speaking to ba kárí àwọn jẹ́ tó bá fún bèbí yẹn fún fún ní kọ́mọ́ three million ó máa ṣí chemist three million báwo nílò orin tó bá fún two million ó máa ta ọjà ẹ máa rí tó máa ṣe bí ọlọ́ba kan fún three million ara mọ́tò nínú ẹ̀ ó lè rí mọ́tò one point something tó máa ṣí ṣọ́ọ̀bù one point something tó máa bẹ̀rẹ̀ ọkọ ẹ̀ lè máa fi mọ́tò ṣiṣẹ́ ti ọdún tán wọn ò ní fún lówó yẹn o but wọ́n máa promise tó ju bẹ́ẹ̀ lọ wọ́n wá gẹ̀rẹ́ sí ayé wọn ẹ máa wá wò pé ah ẹni tí dé ó ti lówó ó ti lọ́lá kí ló dé táwọn nàìjíríà ń fẹ́ mi yorùbá fi rí báyìí kí ló dé tí yorùbá ń purọ́ tó bá sọ̀rọ̀ sí èmi ò fẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yorùbá ẹ̀rù wọn ò bà mí o but you know what i just want to put ororo mi sórí ẹ̀dọ̀ tèmi because people don't like they, themselves àwọn tó ń sọ̀rọ̀ wọn gan pápá wọn ò láìkí ẹ àwọn tí wọ́n sọ̀rọ̀ fún wọn ò láìkí ẹ bó ṣe dáadáa fáwọn ẹlòmíín wọ́n máa ṣe burúkú ni but i don't know why kán ba lè páàkì wọn kúrò lórí facebook ni o kán lè páàkì àwọn kọ́pù yẹn kúrò lórí facebook ọkọ náà tún dé ibi tẹ́mi ti mọ̀ pé ọkọ yẹn ti ah àwọn ọkùnrin kírímínà mà ni wọ́n kírímínà mà làwọn ọkùnrin ọkùnrin má pọ̀ tó ń ṣe kírímínà kírímínà mà ni majority ọkùnrin ọkọ ẹ̀ yẹn ni mo ti notice nǹkan kan pa ẹ̀ obìnrin ṣe ọkùnrin nàìjíríà o bọ́tẹ́ àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ ẹlòmíì táyé ò ti ẹ̀rọ gbọ́ fún arò mọ́kọ̀ ẹ̀ báyìí wọ́n wá post yẹn wá pè sórí facebook àwọn márèjì tó dùn tí wọ́n ní márèjì tó sweet wọn ò gbé picture wọn sórí facebook gbogbo facebook tí wọ́n gbé gbogbo àwọn tó lọ́mọ́ra wọn tó gbé sórí facebook pa wọ́n ni wọ́n fi ṣe ó yá lọ pa wọ́n ó yá go and pepper them okay picture bèbí yẹn náà tí wọ́n gbé yẹn pa wọ́n òun àtọkọ ẹ̀ tán lọ gbé pọ̀ yẹn ẹ pẹ́pẹ́ dẹ̀ ni ọkọ ẹ̀ náà tún wá jáde wá ó ní pé àwọn jọjọ sùn mọ́jú pé ó tiẹ̀ lé lálẹ́ àná gan ibi tí mo ti mọ̀ pé bọ̀bọ̀ yẹn fẹ́ dúró láti blọ́ọ̀kù bèbí yẹn ó nígbà tó sọ wípé wọ́n gbọ́mọ wá sórí Facebook wọ́n fẹ́ máa fi tọrọ owó ó stand bíi bíi block pé sẹ́ òun ò ní gbà torí pé kò fẹ́ kí lady ṣe dáadáa tó bá ti ṣe dáadáa báyìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó possible káwọn èèyàn míì fẹ́ máa wò ó ó kó wá máa ṣàkóso ó possible kó jẹ́ pé a máa sọ pé ṣèbó torí tòun náà ni àwọn ṣe lówó bọ̀bọ́ yẹn sọ jáde pé wọ́n gbọ́mọ wá sórí Facebook létà mo kàn bẹ̀rẹ̀ sí ń bo ẹ̀kẹ́yẹ kan kò tó ọ̀rọ̀ tá ń sọ yìí kò tí ì ju a month kò tí ì pé a month gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe párapàrapàrapàrapàrapàrapàrà sí pé wọ́n ti pìpẹ́ wọn sílẹ̀ tẹ́lẹ̀ ni pé the scandal is going to come like this wọ́n sáré prepare wọ́n fẹ́ tètè gbá wọn wọlé ni ó pé ẹ ṣe kọ́ọ̀ṣì lọ kẹ ṣe celebrate oṣù kan àbọ̀ oṣù kan àtàbọ̀ kan gbé yín fọ́sẹ̀ kan oṣù káàkiri àgbáyé kẹ wá di kọ́kọ́ máa face, fèsì yín káàkiri no money àṣàn fèsì so that wanted to pack wọn sẹ́gbẹ̀ẹ́ wọ́n máa create impression pé wọ́n ti ṣe kíni wọ́n ti help that baby lady yẹn mo wá gbọ́ nígbà tí wọ́n wá interview lady lady wa ń sọ wípé ilé ìyá àwọn àti bàbá àwọn lòún ṣì wà o bọ̀bọ̀ tí wọ́n sọ igan iṣẹ́ rẹ̀ ò tí ì dúró déédéé o bọ̀ tó possible wọ́n ti fi owó kékeré na bọ̀bọ̀ lórí o ṣó ti yé mẹ́yẹn kó ti fowó na iṣẹ́ owó kékeré na bọ̀bọ̀ lórí torí bọ̀bọ̀ yẹn ó wà against the progress of the lady I tell you tó sọ pé wọ́n gbé ìyàwó ọmọ wa wọ́n fẹ́ máa fi ṣe kíni wọ́n fẹ́ máa fi tọrọ owó lórí Facebook àwọn èèyàn náà tó dẹ̀ ń support ẹ̀ wọ́n ti wò ó torí àwọn ọkùnrin wà tẹ́ pé ah, yorùbá àwọn yorùbá burú yorùbá burú tá a bá ń sọ̀rọ̀ sí i ẹ̀yà kan ló burú jù ní kí wọ́n máa sọ ẹ̀yà tàwọn ń kọ́ ó dáa o ẹ̀yà wọn kọ́ṣọ̀ wọn ló dáa jù kọ́ṣọ̀ yín burú kọ́ṣọ̀ slave ni slavery kọ́ṣọ̀ ni Yorùbá ní èyí tó bẹ́ẹ̀ ni èyí tó bá ń ṣe bíi pé wọ́n lọ́ọ̀bù ara wọn irọ́ kan ni irọ́ ni gbogbo ìyẹn tó máa kọ́ tẹ́lá kàn lórí orí Facebook packaging ló bá dé báwo lè ṣe máa packaging ayé àwọn ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ yẹn ẹ ti yá mú gel ẹ fi lẹ gbogbo inú àwọn ọmọ yẹn pọ̀ ẹ àwọn ọmọ tó jẹ́ pé irun wọn pọ̀ naturally wọ́n ti mú gel wọ́n fi lẹ̀ pọ̀ fún wọn wọ́n wá gbé wọn sí abẹ́ kámẹ́rà wọ́n gbé wọn sábẹ́ kinní irú kinní tá a fi ń ṣe kinní wọ́n wá tanná sójú wọn ẹ wá mú aṣọ òkè wọ́n ní ẹ kó ìyá ọkọ wà lọ́tọ̀ ìyàwó wà lọ́tọ̀ ẹ wá ṣègbéyàwó orí Facebook fún wọn bí ẹni tó ń ṣe fíìmù kí ló dé tí ìyí ìkáfipọ̀ láyé nílùú nàìjíríà báyìí it's not good kò fúnni rárá i'm telling you nígbà míì bá ti ṣe mọ̀ pé láti ọjọ́ ti ń sọ̀rọ̀ blue eye blue eye blue eye blue eye yìí mú ní ọlọ́run blue eye yìí ni wọ́n máa kọ̀ọ̀kún gbé nǹkan kan wá bóyá distraction ni o bóyá wọ́n fẹ́ fi ṣọ́tọ̀ pẹ̀lú kan ni o bóyá wọ́n tó fẹ́ fi gba ibì kan lẹ̀ ni o bóyá wọ́n fẹ́ fi jẹ́ kàtẹ́sọ̀ tún kúrò níbò míì nìkan tún focus bí kan ni o they are just playing game kí ló dé yorùbá tẹ fi ń fa ayé àwọn èèyàn ta tẹ́tẹ́ irú bí mo ṣe wà ń sìn tí wọ́n ní kán wá yọ gbogbo ẹsẹ̀ sí àyè gbogbo kan tó ṣẹlẹ̀ ń jẹ́ rí pé mo kọ̀rẹ́ níbí mi ìgbà mi náà ó dùn mí ó mo sunkún ẹ̀wọ̀n kan ló wà ń bẹ́ o wọ́n ní ọ̀nà ìgbéga ọ̀nà bò ní ìgbéga ṣé ọ̀nà ìgbéga wọ́n máa kọ́kọ́ bá gbọ́n nàìjíríà yorùbá ẹ̀ máa wà westers ni majority o because báwo lèèyàn ṣe máa kọ́kọ́ bá gbogbo nǹkan kan jẹ́ wọ́n ló ń lọ sọ́nà ìgbéga wọ́n tún wá sọ pé ó máa tún lọ rà míì tó bá yá náà western ni yín o kì í ṣe gbogbo yín. Hey! kí ni western ni western kéèyàn kàn déédéé máa create nǹkan tí ò ṣẹlẹ̀ kẹ máa jẹ́ kéèyàn máa lálàá nǹkan tí ò dé tí ò wá tí ò wá sáyé why it's not a funny thing but that's wickedness kò sì sí promise is a debt ẹni tó bá ṣèlérí tó dẹ̀ mọ́ pé gbogbo tó sọ pé irọ́ ni ẹni yẹn tó bá tiẹ̀ pé wá ṣe tó lọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn lè máa pè wá ní ìsọnù ẹ̀kọ́ àmúmọ́ra ni. So, tẹ́mi tí ọlọ́run bá wá ṣe nǹkan tó yẹ pé òun náà máa máa mí sí tó ní lè sọ síta bíi pé kó dédé kó dédé lọ sọ́dọ̀ dọ́kítọ̀ kọ́ńkọ́ discover pé àrùn burúkú kan ó ń gbé o ní pẹ́ kú o kó wá máa gbé sọ́kàn tó bá wá dájọ́ kú fún ẹ lọ́dọ̀ dọ́kítọ̀ má tó torí ẹ̀ máa banú ayé jẹ́ o má tó torí ẹ̀ máa lọ káàkiri láti máa ṣe kó máa kàn bá gbogbo nǹkan jẹ́ because tó bá ṣe dáadáa God can still change your situation because torí nǹkan tí wọ́n sọ yẹn èèyàn ló sọ ṣùgbọ́n tọ́lọ́run bá sọ kò sẹ́ni tó lè yí padà téèyàn bá sọ ọlọ́run lè yí padà bí àwọn èèyàn ṣe ń play game yìí ọmọ tó ń pè ní success yẹn gbogbo owó tó ná fún gbà yẹn kò rí gbà tó ná fún kò rí gbà i will give them ẹlòmíì tí ó tiẹ̀ jẹ́ pé ó ń sun wọ́n ti tí mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ní pé ẹlòmíì tó bá pẹ́ mo ní kàn ṣe calling show ń thank God pé àwọn èèyàn tiẹ̀ show èmi dáadáa pé ẹ̀yin ìwọ wo, ṣe bó lọ náwó tiẹ̀ fáwọn olórin ni ṣe bó lọ ṣe kiri gan ni ṣó ti yé ẹ̀rù pàwọn èèyàn ti ẹ̀fẹ̀ ronú wọn wọ̀ mí nobody even tell me that they want to lórí facebook tẹ́ máa gbọ́ pé wọ́n fún wọn lówó mi kan o wọ́n ṣí ṣọ́ọ̀bù fún wọn mi kan o wọ́n ṣe báyìí fún wọn ṣó ti yé lẹ́yìn wọ́n fẹ̀ ronú wọn wọn èmi ṣó ti yé kò sí kò sábà sẹ́ni tó promise ṣó ti yé yín lẹ́yìn pọ̀ káwọn èèyàn dé ah á lówó hundred million ní o fifty million ní o igba ni ti àwọn ọmọbìnrin ló dùn mí jù láyé yìí obìnrin wọ́n wá mú wọ́n wá fún ẹlòmí wọ́n wá ti bẹ̀rẹ̀ sí pákéjì ẹ̀ wọ́n lè ní kó lọ súdíò gbogbo aṣọ tó bá fi ya fọ́tò ní súdíò yẹ́pẹ́ pé aṣọ máa ń wà ní súdíò wọ́n á kó ya fọ́tò fún ní súdíò yẹn kàn gbé sórí Facebook kàn gbé sórí YouTube ní ti ní tẹni ẹlẹ́ni nọ́mbà tún tẹni ẹlẹ́ni ṣe tí ìbáṣẹ pé wọ́n bá tiẹ̀ jẹ́ fún àwọn èèyàn tó bá ti wá rí ojú ẹ̀ bẹ́ẹ̀ ni pójú ẹ̀ ti ń dán Ọlọ́run máa ṣeun o ìtàn pé ń glory rè ṣé ẹ ti rí ẹ̀yìn èèyàn tẹ́tẹ́rẹ́ tẹ̀yìn àjàjẹ́ yín tẹ́ ń gbé ah this is what they call glory this is what they call favor, divine favour ẹlòmíì wọn máa tẹsán wáyà ẹni Auto Bola tó ti pariwo látijọ́ yìí kò calling divine favour mo máa dúpẹ́ tèmi pé ọmọ èèyàn ò gbé mi see gun ẹṣin ayán àwọn tó gbé mi gùn gan mi ìgbéra mi gùn púpọ̀ ẹ ti gbọ́ but let me tell you Any to bá ti ṣàdéhùn dandan ni shika deun. àdéhùn ó wà nínú àlìkran promise you must promise when you promise you must fulfill your promise it's a great sin also by you breaking people's heart you promise them and you never come to you that promise never come to pass be careful don't put anything because you know it's not dry yet okay you know okay be careful okay yeah. all right ẹ mọ̀ pé gbogbo kan téèyàn bá ti ṣe láyé yìí kéèyàn promise èèyàn kó má mú wá sí ìmúṣẹ ẹni tí ò bá ti ṣíkà àdéhùn ọ̀tá ọlọ́run ni ẹni tó bá ti ṣe promise sí ò fulfill promise ẹ̀ ọ̀tá ọlọ́run ni ẹni tó jẹ́ pé ó máa ń purọ́ fáwọn èèyàn just to raise their hope ọ̀tá ọlọ́run ni ẹni tó jẹ́ pé kó mọ̀ kó kọ́kọ́ ó fẹ́ lọ bà nínú jẹ́ ni ò bọ̀ ní bìgínì ó máa wá pé òun fẹ́ wá dùn ẹ̀ nínú ni ọ̀tá ọlọ́run ni ó dẹ̀ mú kóun fẹ́ bà nìyẹn nínú jẹ́ ọ̀tá ọlọ́run ni hmm. ẹ̀yin èèyàn yìí ìwà ìka kò máa dáa àwọn kan náà máa sọ pé ṣáàjẹ́ ká tètè ṣe kí ní fún ọkà sọ àti tú tí wọ́n ṣe ká bá gbé síbẹ̀ politics ni o kí ló dé àwọn ọmọ yẹn ah you see èmi náà wá wò pé at least èèyàn bá máa ṣéǹjì àti ẹ̀ ló two weeks pé ẹ ti gbé sílé oúnjẹ o ẹ ti gbé sílé owó o ẹ ti gbé sílé gbogbo nǹkan o ó ti ra cream tuntun fún o ó ti bẹ̀rẹ̀ sí wọṣọ o á tó two weeks báyìí kó tó yọ lára ẹ̀ torí pé tó bá lọ ra cream tó fi ń bóra gan wọ́n ní after two weeks tí ò bá ṣiṣẹ́ wọ́n ní ìfẹ́ to two to three weeks ṣó ti yé yín kó tó máa ríṣẹ́ bọ̀tì ẹ̀yìn tó bá ti ọjọ́ kejì lẹ́ máa kàn rí ẹni tó tó ń tòṣì lánàá yẹn tójú ẹ̀ dúdú ẹ kàn ti máa fi fítà sí nínú kámẹ́rà akọ̀rin ló ti change glory ti dé ẹ kò dédé máa sọ àwọn èèyàn di celebrate orí Facebook orí YouTube tí ò sí owó lápò ẹ kò mọ dédé máa rèsì òpò àwọn èèyàn kí ló dé kí ló kí ló kí ló ṣẹlẹ̀ gangan ẹni yẹn ń sìn ẹ́ ìmọ̀ sọ ẹ wọ́n ní wọ́n gbé pé ẹ gọ́fúnà Kwara ṣe ti gbówó wá o ó ní ọmọ yẹn ní à wọn wá o ṣé ńgbà tí wọn báyìí tí gbé owó wá tí wọ́n déédéé pè wọ́n ọba òdẹ ní pèyàn kéèyàn má lọ bẹ̀ àwọn ìjòyè kan sọ pé àwọn èèyàn pàtàkì o wọ́n pèyàn èèyàn kéèyàn má lọ bẹ̀ ṣé wọ́n lè sọ pé kéèyàn lọ wá kéèyàn má lọ kó wá kaṣọ tí wọ́n lọ́wọ́ kó ròpò àwọn ẹni ẹlẹ́ni wọ́n kó aṣọ fún wọn wọ́n ní kán kó aṣọ yẹn àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí kẹ́lẹ́ lédìí yẹn sọ ó ní wọ́n kó aṣọ tòun fóun ọkọ ẹ̀ náà mi tó wà wọ́n kaṣọ tó fóun náà wọ́n ní kán wá àti fíìmù ṣé àmọ́ pé mi ò sọ sí látijọ́ yìí yorùbá kí ló dé tá a fi ń hẹ̀tì ara wa nǹkan tó ń ṣe fún wọn yẹn just to kọ́kàn páàkì wọn àṣàìdè wọn máa wí pé wọn ò qualify fún orí kan ni o kí lòun sí kí ló ṣe dáa ju ẹlòmíì tó yà bìlí pé òun máa gbowó á wá di olówó lọ́sàn-án gangan kẹ́ni má nítọ̀ lé ẹ wá wodò ní yàrá o ẹwà ìkìlọ̀ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ o ewúrẹ́ tọ̀ lé wọn ò bá wí àgùntàn tọ̀ lé wọn ò bá Ja kẹ́ni má ní tọ́ ó lé ẹ e wá wodò ní yàrá o ẹ kìlọ̀ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ o kí ló dé and normally àwọn kan wà naturally ó dẹ̀ náà àwọn kan wà lórí Facebook yìí àwọn náà speaker làwọn náà tán bá ti ní ìkọ̀kan ṣẹlẹ̀ báyìí wọ́n máa sáré print account ni wọ́n náà jọmọ gbé ń bì kan o ẹni tó jọmọ ìgbé yẹn kò sọ pé òun owó tóun fẹ́ lọ kó fẹ́ lọ san fọ́lọ́pàá wọn á ní kó tàgé àkáǹtì nọ́mbà ẹ̀. ẹyẹ ara ẹnìkan òun ẹnìkan ti gé lójú ó ti fẹ́ lójú ó ó mọ tàgé àkáǹtì nọ́mbà ẹ̀. àwọn èèyàn tó ti wà lórí Facebook ń sí àwọn majority àwọn speaker wọn lọ máa ń wá fọ́jú kiri báyìí ni àtàwọn ọkọ̀ tápá wọn rọ tẹ́sẹ̀ wọn rọ ṣó ti yẹ yín wọ́n fẹ́ fi ṣe business majority ṣe wá rí àwọn tí ó promise yìí tí gbogbo àwọn journalist gbé ọ̀rọ̀ bèbí yìí àkàìmọye journalist tó máa ti fi bèbí ìpawó tí ò dẹ̀ ní òyìn ò dẹ̀ ní dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá rí epo smart gbélé yìí kò lè ṣe é gbá nàìjíríà kẹlẹ̀ ń gbà máa gbọ́ pé gbogbo apáta ní mọ́la bàbá mẹ́ni tí ilẹ̀ mọ́ bá ní bàrà o èmi ò ń ṣe mọ́la mi ń ṣe bàrà o. A lot of people will use this lady to get money but this lady will never get money àwọn kan wà tí wọ́n pera wọn ní speaker journalist àti àwọn èèyàn yan radio station tó wà nàìjíríà wọn yẹn àjàjà wọn tẹnu wọn dùn tí wọ́n máa ń sọ èdè ìbàdàn èdè ọ̀yọ́ oríṣiríṣi nǹkan yẹn they will bring people like this they are making some people are even going around like this wọ́n sọ fún ẹ pé wọ́n fẹ́ graduate education mi poverty ni they are making serious money they are not working again o àwọn gan òṣìṣẹ́ mọ́ wọ́n fi ń ṣe wọ́n ń dùpọ̀ ni i tell you gẹ́ẹ̀ yẹn kì í ṣe pé bóyá àwọn kan tó jẹ́ aláàánú samaria tó tọ́ tí ò ní fún lówó àkáǹtì míì ni wọ́n máa tag wọ́n ní àkáǹtì ẹ̀ la tag síbẹ̀ yẹn wọ́n ní send account náà wá wá lẹ́sẹ̀kẹ̀ tó ti send account number yẹn máa rí pé àkáǹtì ẹ̀ náà fi sí wọ́n lè kọ orúkọ ẹ̀ síbẹ̀ kán fi account number míì síbẹ̀ àkáǹtì yẹn ló máa lọ. I tell you mo lè sọ àwọn èèyàn fíù tó fún mi lówó lórí Facebook yìí owó wọn ò hundred dollar nígbà kan rí ni mo sọ are you getting what i'm saying àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé fake pastor wá sí ibà wọn máa ní àkáǹtì yìí ti kún báyìí kó máa fraud àwọn èèyàn lórí facebook yìí wọn àwọn tó ń wá ṣe kí nìyẹn fún wọn ṣe bíi pé wọn gẹ̀rẹ́ sí ayé ẹ̀ wọn ló ti wà òkè tó bá gba hundred million lọ́wọ́ ẹnìkan wọ́n lè fẹ́ nìyẹn ní ten million i mean tó bá gba one hundred thousand bíi kan wọ́n lè fẹ́ nìyẹn ní ten thousand ó ti tán ninety tó kù yẹn wọn àwọn ló jẹ́ àwọn èèyàn tó dẹ̀ fún wọn lọ́wọ́ máa ní at least á fún lówó ẹ̀yin èèyàn tẹ́ ń kówó fáwọn èèyàn tẹ́ ń bẹ àwọn èèyàn láti máa bá yín fún àwọn èèyàn lówó lórí Facebook ẹ wà careful I tell you àwọn èèyàn bóyá kán máa kọ check lórí orúkọ àwọn èèyàn but ẹ máa sáré tag account number yẹn lájú sórí Facebook yẹn ẹ bá wa fi sí torí ẹ̀ tán bá ti sọ pé kémi wá ṣe nǹkan mi ò bá wọn ṣe o èmi ò tiẹ̀ ní ọjọ́ tí mo sọ pé ẹnìkan síìkì tó tẹ̀ jẹ́ sàn àwọn mẹ́ta èèyàn mélòó ló fún wa lówó ẹnìkan fún wọn fifty thousand nobody èmi ò tiẹ̀ lórí kán fúnyàn ní nǹkan yẹn o but àwọn kan wà tó sì gùdù síyàn o ṣó ti yé bẹ́ẹ̀ but àwọn èèyàn tó wà lórí Facebook yìí nísìnyí àwọn journalist wa pọ̀ journalist wa pọ̀ bí wèrè àwọn speakers wa pọ̀ ẹlòmíì àtẹra mọ́rọ̀ kan báyìí wọ́n máa rò pé ṣe ló like nàìjíríà ó lè ní majority báyìí ó lè kàn jalè bí wọ́n ti ń jalè jù sí orí cyber space ni orí cyber space náà ti ń jalè ń sìn gan majority àwọn bloggers ó lè ló ń jà secretly tell me ẹni tó jókòó sórí facebook tí ò lọ fi iṣẹ́ kankan mọ́ rárá rárá tí ò dẹ̀ ta nǹkan ẹlòmíì kọ́ mọ́ máa sọ fún ẹ pé nígbà míì wò ń ta nǹkan ni they are stealing correctly ni wọ́n ṣe wà mẹ́rin wọ́n sọra wọn di terror terror ẹlòmíì nínú wọn of course terrorists ni wọn they place themselves on that place they come after you if you refuse because they want to believe pẹ̀lú wọn ti gbọ̀rọ̀ majority of them pàápàá àwọn èèyàn tó ti ṣẹ̀ wọ́n tó yẹ pé wọ́n máa lọ bá wọn tó yẹ pé wọ́n kàn fẹ́ bring ẹnìyẹn down purposely deliberately kò ṣẹ̀ wọ́n o wọ́n máa lọ síbẹ̀ wọ́n á lọ bá wọn tó wà ń bẹ̀yẹn lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó ń ṣèkà fún àwọn ọlọ́mọ lágbára ọlọ́run ọlọ́run máa ṣèkà fún gbogbo yín wọ́n máa sọ pé wọ́n máa ṣe pé o wọ́n ṣe ìwé nìkan tó máa ń ṣe kiri kan àwọn ẹlòmíì wọ́n pè mí wọ́n ní ẹ àárín yín pé kẹ́ ẹ gbàdúrà láàárọ̀ ẹ̀yin mélòó lẹ́ ń wá mo ń gbà láràárọ̀ nínú ilé mi tí ó bá dẹ̀ ti tó tẹ̀yìn tí bá máa gbà náà máa gbà ní tẹ̀yìn you bá stop it after all ìgbà tí mo kúkú àbẹ́yàn mélòó ló ti gbowó gbá mo gbowó gbá ni àbí mi mọye tí mo ti fi ṣe mo mọye tí mo ti fi ra dátà náà ṣé mo mọ máa ṣiṣẹ́ màá dẹ̀ máa jókòó mo mo dẹ̀ mọye stress tí mo ti go through màá jí lóru màá gbàdúrà tí máa ń gbà jẹ́ secretly and bá dẹ̀ tí wọ́n á ń gbà lórí bíbá náà ha pé máa ń pọ̀ lórí nínú àdúrà Auto Bola yẹn ṣé tí bá gbà nu yàrá mi ẹ máa mọ nǹkan tí mo sọ ni. màá dẹ̀ máa sọ gbogbo àwọn olólùfẹ́ mi olólùfẹ́ mélòó gan mo ní olólùfẹ́ mélòó ni olólùfẹ́ mi èèyàn mélòó ni olólùfẹ́ mi ẹni tó bá jọ ẹni tó bá jọ olólùfẹ́ ẹ ó máa fẹ́ kí princess ẹ ga ẹni tó bá jọ olólùfẹ́ ẹ máa fẹ́ kó ní peace of mind ó máa fẹ́ kó ní kíwọ náà kó tayọ láwùjọ anybody tí ó bá ti fẹ́ kó tayọ ó máa kó ṣe olólùfẹ́ ẹni tí ó bá ti fẹ́ kó ṣe rere kó ń ṣe olólùfẹ́ ọ̀tọ̀ ni àwọn olólùfẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan wà tẹ́ pé they are just use, just want to use you and forget about you kọ́ndẹ̀ useless ayé ẹ̀ ọ̀rọ̀ obìnrin lásán lé ní o ó ní mo fẹ́ sọ ẹlòmínà bọ̀ tí eléyìí àmì ò fẹ́ ṣe ní rush rush kò mí pé lórí Facebook yá ni wá mọ̀ kò sẹ́ni tó lè lé mi wọlé o for your information. kò sí ọlọ́run àfi tọ́lọ́run bá sọ pé don't come but so far tí èèyàn kọ̀ọ̀kan ẹni tó bá ti ra fóònù fún mi tó bá provide owó yìí fún mi ó lè sọ fún mi pé don't come on social media bóyá ọkọ mi ó lè sọ fún mi don't come but tó o bá sọkọ mi tó o declare mi tó o fẹ́ mi tó o ṣe dáadáa fún mi ó lè sọ fún mi ó lè pàṣẹ lórí mi ọlọ́run nìkan for this junction tí mo dé yìí màámi gan ò lè ṣe é torí pé mo ti over eighteen wọn máa ní tí ọmọ bá ti kọjá eighteen yẹ ò lè direct ẹ mọ́ I can give my mommy respect okay so ẹni tí ò bá ti fẹ́ mi tí ò òrùka sọ́wọ́ mi tí ò declare mi kò lè sọ fún mi ẹni tí ò dájọ́ rọ́ mi nì kò lè pè mí lárugún but ìwà tí ọmọ Yorùbá ń wù fúnra wọn ìyẹn rí pé mo play òbẹ́sẹ̀ yẹn ó ní ọmọ Yorùbá jọjọjọ ọmọ Yorùbá jọjọjọ tí èèyàn bá ṣe ẹ̀yìn ẹ máa make sure pé ẹ bá yé ẹ̀jẹ̀ báyìí ni bọ́kọ bá ṣe ìyàwó àmàmí ẹni tó ti fẹ́ rí á make sure pé òun bá yé ẹ̀jẹ̀ bí ọmọ bá ṣe you know you battle you know téèyàn ò bá repent from all this nonsense ah kò gbúdọ̀ máa point finger mi ò ní ìjọba dára ìjọba nàìjíríà níbo ló ti dára kò síjọba kankan tó dáa láyé to be can with you but ẹ̀yin fúnra wa àwa náà ni ìjọba because we are not helping ourselves we love to bring people down like irú àwọn ọmọbìnrin màmá i mean obìnrin yẹn ọmọbìnrin yẹn àti ọkọ yẹn i mean obìnrin yẹn especially wọ́n bring it wọ́n fẹ́ bring it down ni aṣọ tó kọ́kọ́ fi wọ̀ yẹn kò ń ṣaṣọ ògo aṣọ òfò ni tẹ́ bá fẹ́ build the relationship èèyàn tí ọ̀rọ̀ iṣẹ́ ènìyàn ẹ̀ ń gbọ́ tí iṣẹ́ ọkọ àti iṣẹ́ ìyàwó yẹn especially tí ẹ bá fẹ́ bring ọkọ àti ìyàwó yẹn papọ̀ they build them together when tó bá build iṣẹ́ wọn tó ń ṣe iṣẹ́ wọn tíṣẹ́ wọn standard tóbìnrin náà rówó ṣòwò ìyẹn lè change life wọn by bringing them together pé kọ́ má kọ́kọ́ àti kankan láyé òde tòní ọ̀gbúdọ̀ kọ́kọ́ ṣé dandan ni kọ́kìyàn ọkọ wọn ni pé a man that find a good wife obtain a favour from the Lord bọ́tọ̀ kọ́ yẹn téèyàn bá ti ṣiṣẹ́ ni nínú nínú bíbélì gan you have to be what o gbúdọ̀ ti mature débi pé wàá lè fi ìyá ẹ̀ sílẹ̀ àti bàbá ẹ̀ ẹni tí ó bá ti níṣẹ́ lọ́wọ́ tó dáa kò tí lè fi ìyá ẹ̀ sílẹ̀ àti bàbá ẹ̀ ẹni tí ò ti lè provide fún ara ẹ̀ fúnra rẹ̀ ṣé ó lè ti fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ ni ṣé ẹni tí ò ti bọ̀rẹ̀ ẹ̀kọ́ wà òkè dáadáa ṣé òun ló máa bọ́ ìyàwó àti ọmọ wọn lẹni tó bá ti fi ìyàwó àti wọn ní tó bá fẹ́ fẹ́ ìyàwó wọn ní eléyìí ni ó fi ìyá ẹ̀ àti bàbá ẹ̀ sílẹ̀ ó sì darapọ̀ mọ́ ìyá aya rẹ̀ ẹ̀ẹ́dì kan ṣùgbọ́n ní ìgbà tó o bá tí ì tó kan tó fẹ́ máa lọ fa ẹrù tó bá tún ju títẹ lọ á dàbí abúké tó tún wá ẹrù kẹrù ẹ̀ ni ó máa máa wọ́ sí ni. ẹni yìí iṣẹ́ wọn ni kò ń ṣe ìyàwó ni first thing tó yẹ kó kọ́kọ́ ṣe bí business wọn máa ṣe wà ókè kí ló jẹ́ kọ́kọ́ sálé ọkọ̀ tó máa lóde tó kàn máa tẹ fóònù yẹn tí ẹ lọ ọkùnrin mi ò ba ti rówó ń gbà mí bá ìṣe lókàn dẹ máa dà ságídí ni àkàndá sírọ̀fù ni tówó bá ti tán wèrè lókù tí ò bá ti sówó wèrè lókù lẹ̀ ẹni tó ló ń tẹ fóònù tó bá nítọ̀kọ̀ bá ti débẹ̀ yóò kàn máa tẹ fóònù ni ìgbà yẹn ló máa rí pé ojú ẹ̀ ò dáa báwo ló máa ṣe rí pé ojú yẹn ojú búlù ló ní wọ́n ló sá lọ nítorí pé ọmọ ọjọ́ ojú búlù tó tọ́ ni ó kàn ṣé orí tọkùnrin bá fi ẹ́ sílẹ̀ yóò sọ fún ẹ pé ó lè lóun tọ̀ ó lè lóbìnrin yẹn ní márápá lòun ṣe filẹ̀ tí ò bá rẹ́sùn kàn sí lẹ́sẹ̀ kò sí nǹkan tí obìnrin ọkùnrin ò lè sọ sí ẹ lẹ́sẹ̀ ó fẹ́ lọ nìyẹn á kàn wá wò pé ó ti bímọ ó tún wá ojú yẹn ojú blue ojú blue báwo ojú yẹn àyè ojú blue ojú ehoro táwọn èèyàn máa ń fowó rà contactless tí wọn mi contactless mi ò mọ nǹkan tó ń pè tó mi lórí ọlọ́run dẹ̀ ń jẹ́ ń lò ṣó ti yé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pariwo hey blue eyes o blue eyes yo. blue eyes wọ́n wá ń ṣe bíi pé wọ́n nice simply because wọ́n ti dórí Facebook táwọn èèyàn bá ti dórí social media yìí a lot of people ló máa jáde bíi nice person nínú wọn kẹ̀dẹ̀rẹ́ apanijẹ́ ìkókò ní majority of them wọn nice for anything oore ìta gbangba yìí náà ni wọ́n máa ṣe they don't nice for anything oore ìta gbangba yìí gan wọn ò ṣe majority of them ẹlòmíì lè jáde ní kó sọ fún ẹ pé òun ná wọn ten million meanwhile ó lè má ná ju hundred thousand lọ bó tẹ́ tó tẹ̀ ná hundred thousand ọ̀gá ló ṣe but wọ́n máa purọ́ anything they do they just want to purọ́ for you ni kí ni wọ́n wá gbé wọn sórí facebook tí wọ́n wọ aṣọ dé wọn lọ́rùn picture yẹn wá lọ àwọn tó ti gbé picture yẹn wọ́n ti lé more than millions làwọn tó ti gbé this is what they call grace this is what they call grace ìyẹn mi pé ńgbà táwa ti dé ń sìn àwa ti sẹ́pẹ́ èmi ò sẹ́pẹ́ èmi fi ọkọ ọkùnrin ò sáfẹ̀mí lẹ̀ bàbá ọmọ mi èmi mo fi lẹ̀ ọlọ́run gbọ́ngbà tí náà fẹ́ mi ò ó dẹ̀ ti di èèwọ̀ ó ṣe tẹnu ó dé èèwọ̀ because i'm a woman mo dẹ̀ mọ nǹkan tó good fún mi èmi ni mo rí mo dẹ̀ ní ó gùdù gbà kan mo dẹ̀ ní kò gùdù mọ́ kò lè gùdù fún mi kì í ṣe torí owó nìkan lèèyàn ṣe ń fẹ́yàn tó bá gùdù mi ò ní sẹ́ pé kò gùdù mọ́ ṣùgbọ́n tí ọba fẹ́ẹ́ tẹ̀ bá mi sọ̀rọ̀ ọkùnrin sì kìdẹ̀ ń ṣọ̀rọ̀ bàbá ọmọ mi wá kó bá mi sọ business mi ṣẹ̀ tó mi bá jáde lójú mi business mi ló dùn mí jù business mi òun ló dùn mí jù bí ọmọ mi ṣe máa wà ókè tí ojú ẹ bá da tí ọgbọ́n bá ṣiṣẹ́ tó ṣe dáadáa gbogbo àwọn tó fẹ́ àwọn èèyàn tá a rí tí wọ́n ṣe èèyàn gidigidi yẹn mi ò fẹ́ dárúkọ àwọn èèyàn ẹlòmíì wọn ní ọkùnrin ìyàwó ẹ̀ jẹ́ sẹ́nitọ̀ mo rí àwọn màmá I don't want to talk I don't want to mention people's name I don't want to use people as a sample okay you build yourself they build their career kan fún olówó lọ kọ́ kẹjọ sí ọlọ́run kan pọ̀ kan má kọ̀kọ́ ṣé tí a bá padà tí jésù bá padà dé ń sìn àfi tí wọ́n ikú bá pa ẹnìkan ṣé ọmọ àbèrè pọ̀ ọkọ ẹ̀dà lọ́rùn ni ó gùdù pé kéèyàn lọ́kọ ṣùgbọ́n ní gbogbo bí àwọn èèyàn ọkùnrin tí ò bá dẹ̀ ti responsible it's good better for that man not to even marry ó yẹ kí obìnrin pàápàá kún ọ̀tẹ̀ wàá mọ̀ pé ok kó máa lọ ṣe feasibility studies wọn pé obìnrin yìí ọkùnrin yìí ẹnìkan ló kọ̀ sílẹ̀ kí ló dé tí obìnrin yẹn fi lọ àbóbìnrin náà ẹnìkan ló kàn sẹ kí ló dé tó fi lọ kò ṣe irú àbá tó ń parọ́ mọ́ báyìí o irú anybody mọ̀ mí de wọ́n máa ń parọ́ wọ́n parọ́ mẹ́mi dáadáa torí ọkùnrin tó wà kò dẹ̀ jẹ́ nǹkan fẹ́mi but èmi mọ́ra mi ọlọ́run dẹ̀ mọ̀ mí àwọn tó mọ̀ mí náà dẹ̀ mọ̀ mí ẹni tó sọ mí mọ̀ nù mọ̀ kó o sọ yànnù mi ò fi dá mi anybody ṣùgbọ́n wọ́n ṣe dẹ̀rẹ́sì àwọn pípì wọ́n kàn bá tiẹ̀ jẹ́ níbọ̀ thank God pé kíákíá ọmọbìnrin yẹn náà smart àwọn èèyàn máa kọ pé sọ fún wọn pé wọ́n ti fún ẹ lówó o kọ́ má kọ̀ lọ abandon ẹ̀ kọ́ má sọ di abandon project ó yá smart wọn ò sí fóun lówó o kò sí owó kankan àwọn kan gbọ́ pé ó dẹ̀ ṣàlàyé kó bó ẹnu ó ní wọ́n kàn ní kó ń kaṣọ wá ní o àwọn dẹ̀ kaṣọ dání ẹ wọ́n ní ẹ gómìnà sọ pé kiri kan ẹ kábíyèsí ọba àlọ́rin sọ pé kiri kan wọ́n fẹ́ káwọn padà àwọn máa tètè ṣe ni àwọn ará àlọ́rin sọ pé àwọn máa tètè ṣèyàwó fún wọn ṣé ìyàwó tó fẹ́ ṣe yẹn àwọn ìyàwó tó fẹ́ ṣe yẹn wọ́n máa gbowó jọ ni wọ́n máa raṣọ ni o ṣé ní gbogbo àwọn tó fẹ́ taṣọ wọ́n ní target ẹni tó fẹ́ bá wọn organize ó ní target ẹni tó máa ra drink ọjọ́ ìyàwó ó ní target ẹni tó máa ṣe nǹkan tó máa ó ní target everybody are doing it to, to favour themselves àwọn tó dẹ̀ fẹ́ ṣe tòtórí wọn gan wọn ò fẹ́ ro tiwọn pé báwo ni life wọn ṣe máa rí tó bá yá ṣé problem tí wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ ti bá wọn settle ẹ̀ ni they have financial problem dáàmà yẹn tó ń ṣe fọganáísà fọganáísà àti àwọn ọ̀kadà ló ń ṣe ṣó máa ṣó lọ́kadà lọ́wọ́ kò ní kò lọ́kadà débi mọ́tò ṣóun yẹn ni ẹni tí ò lọ́kadà tí ò tí nílé tó ìyàwó sì ń gbé nílé ìyá ẹ̀ ṣóun yẹn lè wá sí lọ́rùn tẹ́ gbé wá sórí Facebook kí gbogbo èèyàn máa wò pé ó ti dọlọ́rọ̀ ó ti dọlọ́lá. ẹlòmíì báyìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí náà kílẹ̀ kan máa máa organize pé ẹni tí wọ́n lè sọ pé Auto o ẹ wọ́n sọ pé ó ti ó ta mọ́tò ó ó ti mi ì tí ì ní gáràjì mi ì dẹ̀ tí ì ní owó tí mo fi ṣe òmò baranda tó bá sọ pé bàràdà wọ́n bẹ̀ mí kí n ra mọ́tò torí ẹ̀ mo ṣe máa sọ wọ́n bẹ̀ mí ni o wọ́n bẹ̀ mí ni o ẹlòmíràn máa bèrè mọ́tò wo ló tún lọ nísìnyí ẹlòmíì nínú àwọn ìka wọn yẹn wọ́n máa bèrè mọ́tò wo ló ló ti nísìnyí èmi ò ń purọ́ bàràǹdà ni. bọ̀ tí wọ́n bá ń ṣe bàràǹdà náà o ṣáà máa ṣe bàràǹdà wàá ṣàrò owó nínú bàràǹdà ìyẹn omi pé kí n má jẹun o kí n má dẹ̀ ṣojú mi dáadáa kí n má dẹ̀ fòórà pankéèkì àti wàá ìrà sílé àbí kí n má dẹ̀ raṣọ kò ṣe mí bẹ́ẹ̀ pọ gbogbo nǹkan tí mo sọ ni mi ò tí ì rí gbà mi ò dẹ̀ ní torí ẹ̀gbọ́n abonú anybody bá pè mí trash àwọn míì tó máa fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ńsìn wọ́n lè ní ẹ kí ni ìyàn tẹ́ ń pè yẹn gan trash ní gbogbo ìyàn ọmọ ẹnìkan pè mí níjọ̀wọ́ ẹni tó ṣẹ́wó fún mi jẹ́ ọba nígbà tó máa parí iṣẹ́ àti ọlọ́wà ni ẹ owó òkín láìkí trash báyìí mo kàn wó gan nígbà tó dẹ̀ máa wá lára ncc tí ò sí lọ́wọ́ mi ló gbé wá kí n bá lè mọ̀ pé ncc yẹn wà lọ́wọ́ yàn láti wá fi gún mi tí ncc tó bá máa pa ẹ́ tọmọtọmọ lọ́la ṣó mọ ni nígbà tó máa bẹ́ẹ̀ ni gbà tó tó ti mọ̀ pé màá sọ pé òun sẹ́ ẹ́sìs wọ́n ní kó gbá bá mi kó wá sọ pé òun fẹ́ ṣe owó fún mi kódà ṣe tán kódà gbé ẹ́sìs yẹn gangan wá ó kí lọ orúkọ òun lẹ́yìn òun ló wà ń fine tó bá pa ẹ́ lọ́la ńkọ́ ṣebí ti tèmi wọ́n gbà sọnù ni kò ṣe nǹkan kan bọ́tí nǹkan tí mo kàn sọ fún yín ni pé bẹ́ẹ̀ ṣe ń ṣèkà yìí kò dáa ìkà tẹ́ ń ṣe yìí kò dáa kò dáa baranda baranda lẹ́fẹ́ ṣe fọ́mọbìnrin yìí o gbogbo àwọn tó promise ẹ̀kẹ́ bá lè gbé wọlé pé wọ́n ti tẹ́tù pẹ̀lọ́kọ̀ ẹ̀ òun ilé ìyá ẹ̀dẹ̀ ló ṣì wà To bá ti rain for some weeks nísìn wọ́n gbàgbé ẹ̀ wọ́n ni wọ́n ti settle ẹ̀ nìyẹn why are you doing this to people yorùbá you don't like yourself o orin òbẹ́sẹ̀rẹ̀ yẹn mo mama play ẹ̀dá dancing torí ẹ̀yin yorùbá jọjọjọ jọjọjọ orin òbẹ́sẹ̀rẹ̀ yẹn mà ní mí ni o ẹ̀yin yorùbá kò sọ pé gbogbo nàìjíríà jọjọjọ yorùbá buru. wọ́n ní dáàdì yín lẹ́jọ́ ta ni dáàdì yín gangan torí kò yé mi òbẹ́sẹ̀rẹ̀ ló sọ o ọmọ rápálá àkàndé àbáàsì òun ló sọ pé yorùbá burú èmi náà dẹ̀ tún fojú ara mi rí kò sẹ́ni tó fẹ́ kó rẹrù kó sọ ẹlòmíràn máa sọ pé ẹnìkan ti ẹ̀ pè mí ẹnìkan ti sọ fún mi rí ọmọ bàbá mi àwọn olóṣì yẹn má jẹ́ dárúkọ olóṣì yẹn lára wọn dẹ̀ ti tọrọ owó lọ́wọ́ mi lẹ́wọ̀ fún ìsẹ̀ni ìgbà tó lọ́ọ́ fẹ́ lọ lóyìnbó ṣé ọmọ táwọn ò lè lọ lóyìnbó ni ìlú òyìnbó yẹn náà ń sí lórí facebook mo wá kò sí nǹkan tó fẹ́ ṣe láyé tán encourage ẹ but ìwọ kò débi success tán wàá máa bẹ̀rẹ̀ sí rí gbogbo wọn ni wọn ni wọn fẹ́ jókòó sí front wọn á tún máa jà lé gbogbo gbogbo kínní ẹ nàìjíríà yorùbá mi ò dárúkọ nàìjíríà yorùbá yorùbá ń chí a nílè láti ronúkúwàdà a máa sọ pé ẹ fẹ́ gba òmìnira ṣé òmìnira ẹ tẹ́ bá gbà àwọn èèyàn máa lọ sí slavery gan o ah àwọn èèyàn máa lọ sí slavery èmi personally mo regret pé mo wá láti ilẹ̀ yorùbá tó bá jẹ́ ilẹ̀ haúsá ni mo ti wá ni tí mo jọ́ mọ haúsá ah! tó bá jẹ́ ọmọ haúsá ni mí ibi tí mo láìkì jù nílẹ̀ yorùbá nìyẹn haúsá táwùsá bá sọ pé yes yes wọn ni tó bá fẹ́ lọ kú wọ́n fẹ́ lọ kú ni wọ́n sọ yẹn wọ́n fẹ́ lọ yè wọ́n fẹ́ yè nìyẹn love you wọ́n love ẹ nìyẹn wọ́n hate ẹ wọ́n hate ẹ nìyẹn bọ̀ yorùbá yorùbá ò láìkẹ́ láti bíbá ẹ síbi àdè máa sọ pé i love you torí tọrùn ó fẹ́ pa ẹ́ lọ́la àdè máa sọ pé love ẹ náà ni i know i love you yorùbá torí ẹ love ni wọ́n fi ń gbé gbogbo àwọn èèyàn tí yorùbá lába anybody tí yorùbá bá lọ padà nù tẹ́ bá gbé pé wọ́n pa love ni wọ́n máa fi dé gbé wọn débi tí wọ́n máa ti dúnbù wọn love ni yorùbá máa sọ fún ẹ pé òun love ẹ tí wọ́n máa fi gbé ẹ débi tí wọ́n máa ti dúnbù ẹ sọnù love ló máa sọ pé òun love ẹ títí ó máa fi gbẹ̀mí ẹ love ló máa máa sọ fún ẹ títí ó máa fi já ẹ síwò love ló máa máa sọ pé òun love ẹ títí ó máa fi gbaṣẹ́ lára ẹ tó máa dẹ gbogbo àgbáyé sí ẹ pé kán ba tiẹ̀ jẹ́ love ni o lórí love náà ní Yorùbá òbẹ́sẹ̀rẹ̀ orí orin yẹn in fact orin yẹn dùn níbi track bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá jọjọjọ jọjọjọ ha ha. Any anything tí bá ti sunkún dáadáa báyìí ah ṣáàtì ẹ máa rìn àbí bá ti sọ pé kò sówó ẹ ò bá ti get the money oh yeah hide your face everybody hide your oh yeah ìbọ́dá if you no get money hide your face ó máa rìn kékèké ni wọ́n máa dùn ni Auto Bola no get money o wọ́n ti ní ó dẹ̀ lọ́nà mọ́tò wọn ò tí ì rà kò sí mọ́tò kankan tán ṣì rà nínú mọ́tò tuntun yàtọ̀ sí kan ṣó ti yé inú wọn máa dùn pé wọn ò tí ì rà ẹ̀rí ó mà dà bẹ́ẹ̀ bọ̀ tí bá ní wọ́n rà wọ́n máa bèrè bí n sí tọrọ owó lọ́wọ́ ẹ̀ nìyẹn mi pé bọ́n ṣe rà á yẹn gbogbo owó tó jẹ lórí ẹ̀yìn ó gbọ́dọ̀ wá sọ́dọ̀ wọn. ẹlòmíì ayé tí ò ṣe ẹlòmíì lè máa ṣe fún ẹ bíi pé òun ò lówó lọ́wọ́ a máa ṣe bí oníbàárà fún ẹ a máa tọrọ owó lọ́wọ́ ẹ inú ilé tó dẹ̀ ń gbé máṣàn yòó ló kọ a máa tọrọ owó lọ́wọ́ ìwọ tí ó ń bẹ ọlọ́run tó yìí rẹ́ǹtì ilé wà á máa rò pé ah, olówó máa ẹ àánú ẹ máa ń ṣe ẹ ó lè máa sunkún átì ni yorùbá wọ́n máa ń hàtì actor and act actress ni wọ́n àti actor yorùbá ẹrú yorùbá bẹ̀ ń bà mí o abájọ barisa ní ari yorùbá gangan náà ń pè ní ayé ayé àkámọ́ra ayé o àkámọ́ra ayé tótó ayé má lè ayé ayé àkámọ́ra o ayé o. mọ́ra ayé tótó ayé má lè ayé ayé àkàmọ́ra o Yorùbá ni. ayé àwọn Yorùbá mo rí pé wọ́n máa kọ́kọ́ ṣubú wọ́n á kọ́kọ́ da gbogbo ayé ẹ̀ láàmú wọ́n lò ń lọ bí gíga ni ìwọ jókòó síbẹ̀ o <laughs> wọ́n máa fa ayé ẹ̀ sílẹ̀ sínú mẹ́sì ni máa ìfọkànsí wọ́n yorùbá wọ́n ní irọ́ ni wọ́n fi pilẹ̀ yorùbá wọ́n ní yorùbá ní odù odù yorùbá odù ẹ má odù odù àbí odù ó yá wọ́n ní iyán ṣé odù fa yorùbá wọ́n odù irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ odù odù ilé olódù ọmọ olódù ọkọ̀ olódù àkàmọ́ra kí ló dé kí ló dé tá à ń ṣe báyìí fúnra wa why are you doing this to yourself ẹni tó bá ti ń ṣe bí fún yàn ó ṣe fúnra ẹni nígbà táwọn èèyàn wọlé gàgà ń sìn wọ́n ṣó mi wọ́n sáré wọlé irú bọ̀bọ̀ tó wọlé tó kàn ṣe kiri ìpà yẹn àmì married man kí ni marriage yẹ ẹlòmíì nínú wọn tó yẹ pé hiv ló ń gbé ẹlòmíì àìsàn ayérayé ló wà nínú ẹ̀jẹ̀ ẹlòmíì ilé ọ̀dọ́ àmà líle nǹkan tó ń fi bú mi sìn àmì married man o ìgbà tó marry nǹkan ìgbà tó wá marry nǹkan kí ló ṣe ọjọ́ tí mo marry nígbà tí mo marry báyà àyà mi máa ga báyìí ni mi ò ní marriage ò dá ẹ̀yin tẹ́ bá lọ́ọ̀kì tẹ́ máa rí ẹjọ́ torí ọlọ́run ẹjẹ́ agbọ́ràn ìkan náà wá láàárọ̀ yòówù kí láì gbogbo trash business báyìí mo nà mo kàn fẹ́ sọ fún bó ṣe dúró mo ní dúró mo wá sọ fún náà mo ní ó ń ṣe màmá fún mi o mo dẹ̀ ní excuse me mo ní trash yẹn majority of them tó ń sọ̀rọ̀ trash yẹn tó bá rí wọn gan trash ni wọ́n but they will call you trash orí Facebook ni mo ti rí they will make themselves irú ẹni yìí sì wọ́n ló ti di celebrity nìyẹn celebrity òṣìwò nìyẹn gan kí ló dé gan tí gbogbo Nàìjíríà fẹ́ di celebrity gan tí ò dẹ̀ sówó kí ló dé tí gbogbo Nàìjíríà gan fẹ́ di celebrity marriage celebrity gbogbo wọn tó bá ti kúpa kéèkì báyìí wàá kàn gbé China post yẹn China post yẹn mo ní ó pọ̀ gan lọ́wọ́ mi mo tún ní italian kì í tẹ́ ṣe china pọ̀ indian pos kì í ṣe china indian pos ní ti tèmi àti brazil àti italian wọn àwọn kan bẹ̀ mí ni o ó ní wọ́n ní indian lady kan báyìí tí mo bá import báyìí tí mo bá ń ṣe ṣóṣiyé lára ẹ̀ ṣì wà lọ́wọ́ mi i don't want to show it tó bá ti lè kun pancake yẹn sí ojú wọn báyìí àwọn makeup yẹn torí ẹ̀ nàìjíríà lọ kọ́ bó ṣe ń kun pancake ni kò ṣe bí mo ṣe kun tèmi yìí o tó bá gbé ojú wọn lére wọ́n dẹ̀ ṣe wọ́n ṣe potato pọ̀pọ́ tó ti rà tí pọ̀pọ́ yẹn ti fọ́ pò ó wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ decorate ojú ẹ̀ á dẹ̀ dàbí èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ẹ ti wá decorate ojú bèbí nsìn amúdẹ ẹnìkan ti pé ìwọ bọ ìwọ bọ̀bọ́ yóò ya aṣọra kó lówó má lọ gbà mọ́ ẹ lọ́wọ́ olówó wo ni gẹ́ olówó tó yẹ pé I don't want to talk you I don't want to talk you kì í ṣe gbogbo olówó ni ò dá o ẹ má jẹ́ kó lówó lọ gbà mọ́ yín lọ́wọ́ olówó tó yẹ pé olówó mi báyìí kò ní jẹ́ kí ìyàwó ẹ̀ wá ìyàwó ẹ̀ ò lè lówó lọ́wọ́ ìyàwó ẹ̀ ò lè ní nǹkan kan tó fẹ́ ṣe tó jẹ́ gidi ó máa make sure pé ó fún lówó oúnjẹ ó máa gbogbo tó bá fẹ́ náà bàbá máa make sure pé ó máa kọ́ ọ̀bọ ẹ̀ ni olówó míì náà kẹ̀dẹ̀ wọn òun fẹ́ gùdù fún ìyàwó wọn mélèé ọkùnrin ṣe burú ọkùnrin yàkà o àwọn tó jalè jù nílùú nàìjíríà ọkùnrin ni wọ́n àwọn amúrọ̀bà tó pọ̀ jù lẹ́ni mo expect yín kẹ́ tag mi ní àwọn obìnrin tó ń rọ̀bù náà o mi ò ní kò sóbìnrin tó ń jalè but ọkùnrin ní eighty percent ẹ̀rí obìnrin twenty so orí tí oyin ó pọ̀ gan. ọkùnrin ní ẹlòmíì ilé ọ̀dùnmọ́ yẹn kò máa ṣe wọn ò fẹ́ kọ́kọ́ mú àbí wọ́n dẹ̀ máa kí ni gan-an èèyàn lòun nídìí owó ẹ̀ ló ń fokó fún ṣé owó yàtọ̀ ni. wọ́n máa wẹ̀ báyìí lórí Facebook mi báyìí wọ́n fẹ́ kí àjẹ́ pani. ní tí orúkọ tí máa sọ ọmọ mi wà nù mí ẹni ẹgbà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní à ah, mo kàn fẹ́ da lọ́mọ ní shut mo kàn ní excuse me ẹlòmíì nínú ẹ̀gbọ́n ẹlòmíì tó wá ń di ẹni tó ra mọ́tò ní Canada ọmọ mi tó fẹ́ tó máa pé kinní sìn mi ò tí ì bí ọmọ yẹn mi tiẹ̀ ti pàdé bàbá ẹgbà tí mo ti ń ṣe mọ́tò more than twenty years so tó bá jẹ́ tó bá wá bẹ̀rẹ̀ business yẹn five years ago respect mi Bọ́lá tí mo ti bẹ̀rẹ̀ for long time kò ń ṣojú orí tó bá wá dẹ̀ wà successful náà nínú business yẹn tó bẹ̀rẹ̀ lẹ́yìn mi respect mi as ọ̀gá ẹ kò respect or respect and giving me making money more than me kò mí ipò ní experience jù mí lọ àmọ́ kàn sọ fún gbogbo èèyàn nísìsiyìí pé ẹjọ́ ọjọ́ ẹ torí Ọlọ́run ẹ try jẹ́ ká ṣe dáadáa ẹ má máa kàn gẹ̀rẹ́sì ayé àwọn èèyàn kẹ́ máa kàn tán àwọn èèyàn jẹ́ pé àti ẹ̀pẹ̀ àti ṣe mi ì o mo ní mo mo hope pé máa lówó irú ẹni tó pè mí lẹ́ǹkan sí ìbálò a ti jọ sọ̀rọ̀ lẹ́ǹkan wá lórí Facebook wọn àwọn apè mí elógógó ló fẹ́ ta mọ́tò rẹ̀ fún un ìhòòrá yìí ẹjọ́ mọ̀ ojú tó bá máa báyàn kalẹ̀ kò ń ṣàárọ̀ tààrọ̀ ṣe pin mi ò ráyè kò ń ṣe yẹn mo respect yes sir yes sir yes sir a máa ṣe gbogbo yẹn kò tẹ́ lọ́rùn gbogbo ayé wọn fẹ́ kó wà lórí social media kan mọ gbogbo ẹ̀ wọ́n máa ní ẹ má máa ṣe pé ẹni tó bá fẹ́ kí ayé òun ní òun ní àṣírí kọ́lọ̀ ń bu àṣírí òun kó má máa tú èmi ní àṣírí o mi ò jalè o ṣùgbọ́n kó jẹ́ pé gbogbo business mi tí bá dórí Facebook lẹ́ máa fẹ́ máa pè mí láti pè wọlé kí gbogbo èèyàn lè máa mọ nǹkan tẹ́ ń ṣe ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ má má dẹ máa tọyàn pa títàn pa yín ni ẹ má má tọyàn pa ẹ má má tọyàn pa. ẹ má máa tọyọ pa tí àwọn èèyàn bá fẹ́ márì nàìjíríà tí wọn bá rí ẹ kó lówó wọn ò ní márì ẹ wọn lè ní kó obìnrin wọn ní obìnrin yẹn wà á ẹyin ṣe wà á ni ọkùnrin tó yẹ kó build nsìn kó jẹ́ kóbìnrin yẹn náà standard kó tọ́jú ọmọ ẹ̀ ọkùnrin yẹn ń lọ that man is going that man tí òun dandandan sóhun àtìyàwó ẹ̀pọ̀ yẹn tí lady yẹn gan bá gba tó bá ti ṣe ó ì máa ṣe ẹni tó tọkùnrin téèyàn bá love ẹni tó bá love ẹ tó fẹ́ stay nínú relationship ẹ ó fẹ́ stay nìyẹn ṣùgbọ́n táwọn èèyàn báyìí ti mọ nǹkan tó ń jẹ tó ń pè ní márèèjì kó gbowó bọ̀bọ̀ lédi yẹn tó ó máa tún padà lọ ó máa sá lọ ni tó bá tẹ̀ nílé ni ìyẹn lédi yẹn bọ̀bọ̀ yẹn ẹ torí owó yẹn gan ojú yẹn gan ló ń ṣe láìkì ìyàwó òun kò láìkì ìyàwó tẹ bá ti wo èdè bọ̀bọ̀ yẹn gan kò láìkì ìyàwó ẹ̀ mọ́ ẹnìkan tí ò da yẹn a máa sọ fún yín kó da wọ́n máa kẹ̀rẹ́ sí ẹ̀ a máa sọ pé ṣe ẹ má máa pàjá lọ́bọ wọ́n máa pàjá lọ́bọ fáwọn èèyàn hmm. máa pàjá lọ́bọ they say season for everything àkókò táwọn èèyàn dúró láti ran obìnrin lọ́wọ́ wọn ò jẹ́ kó ràn lọ́wọ́ báyìí wọ́n ti káṣọ sí lọ́rùn tó yẹ kẹ́ kọ́kọ́ fún lówó kó máa ṣòwò kẹ́tẹ̀ tó sọ̀rọ̀ pé òun àtọkọ ẹ̀ máa ṣẹ́tù ṣé òun àtọkọ nígbà tí ó ti wá di bẹ́ẹ̀ yẹn tọkọ ti sá lọ ṣé nígbà tí nǹkan wá dùn tó bá ti wá jẹ́ pé wọ́n fún lówó tòótọ́ ìgbà yẹn lọ́kọ yẹn wá padà wá pé òun lọ́ọ̀bù ìyàwó òun dáadáa kí ló dé tó sá kó lé tí ìyàwó ò lè sanwó lé tí gbogbo nǹkan dàrú tó wà dídí pé ó ń gbé lọ́dọ̀ yẹ àti bàbẹ́ tó dẹ̀ kọ́ ọmọ kò dẹ̀ ń ṣe pé ó ń padà wálé wá ń wo ọmọ yẹn let us call a spade a spade wickedness is not good for anything wickedness ni mo rí gbogbo eléyìí sí wickedness ẹ̀rẹ̀ máa ní nàìjíríà ò dáa buhari burú ṣé àwa dáa ni ṣé àwa ṣé àwa tó dáa ọmọ nàìjíríà gbogbo bó ṣe lọ nínú ilé ńjà ìtàn ṣe gbogbo nǹkan máa tó ṣe kí nìyẹn mo mọ̀ wọ́n of course wọ́n máa rí pé èyí will pain me gbàtẹ́ ẹ̀ ti ṣe ń sìn ẹ ti ṣe ti yan ọlọ́run máa ṣe tiẹ̀ tó bá ti tó àkókò. and stop being wasters aṣọ gidi pa tẹ lọ́ra aṣọ òkè yẹn èèyàn mẹ́wàá lè jẹ́ ó lè jẹ́ èèyàn ó lè má wọ́n ní ọmọ ọ̀tí ẹ̀ mọ̀ torí pé báwo ni wọ́n ṣe ta gbọ́dọ̀ ti rí aṣọ òkè tí wọ́n ti sáré kó fún wọn ṣé wọ́n ti rán sílẹ̀ ni ó lè jẹ́ aṣọ òkè torí aṣọ òkè yẹn gọ́jọ́ ti first lady bí àwọn executive eh, kìnnì kan aṣọ òkè ẹnìkan náà máa kó fún wọn tó máa lọ wọ̀ bẹ́yẹn mo dá mi lójú pé wọn ò lè sáré rán aṣọ òkè yẹn fún wọn wọ́n ti rán sílẹ̀ níbì kan wọ́n ní kan lọ gbé wá aṣọ òkè yẹn sì ó máa ju hundred thousand lọ táwọn méjèèjì wọn kò sí wọn lọ́rùn wọn ní kí wọ́n wá ya fọ́tò kan wọ́n gbé wọn sórí facebook àti youtube everybody wá ń share èmi náà share lórí ibi tí mo share yẹn àwọn èèyàn tó share fídíò yẹn lọ́dọ̀ mi wọn àwọn náà wọ́n máa lọ bíi twenty mo share lórí àkáǹtì mi kan mo share àwọn èèyàn wọ́n share ń bẹ́ẹ̀ mo tún share lórí ibòmí àwọn èèyàn share ń bẹ́ẹ̀ náà wọ́n kàn ń share lọ báwọn èèyàn dẹ̀ tún share ni wọ́n máa tún share lọ́dọ̀ tiwọn the pc sharing is and people will call wọlé àti àkáǹtì yẹn ti dún láti ọmọ pè ní láti Amẹ́ríkà ń sìn àkáǹtì yẹn ti dún mama. àkáǹtì yẹn ti dún pásítọ̀ àkáǹtì yẹn ti kú wọ́n máa máa fi ṣe fún yín kẹ́ ẹ bá lè máa wo ṣóò wọn kẹ́ ẹ bá lè máa sọ pé wọ́n da jù yín lọ the only cam camouflage ni only telling you wọ́n máa ní owó ti dún sàkáǹtì yín ẹ rí ẹ ní orí ṣóò tiwa yìí ẹ máa rí promise and fail wọ́n máa fi yín kún jọ ni wọ́n help ìwọ náà ò mọbi tí ẹgbẹ́ ẹ̀ ti là wà ló fẹ́ sáré àsákú ṣe rí pé lẹ́ni mo sọ̀rọ̀ nínú tayé mo tẹ̀ tún pírìchì pé àwọn kan wọn ò kì í fẹ́ lọ sórí kílámù wọn máa ń play orin Àyìndé Wàsíù wọn máa ń play igbá wọn máa ń lọ sí chọ́ọ̀chì kan wọ́n tẹ̀ sọ̀rọ̀ Genesis yẹn pé wọ́n ti yọ tán bá yọ Genesis kò nínú sẹ̀lẹ̀ ọpẹ́ ni Genesis máa dá ajẹ́pọ̀ gba òmìnira nìyẹn systematically ẹni yẹn náà fight fún òmìnira ó dẹ̀ gbàá torí tí ẹ bá sọ ẹ máa rí pé ẹ fẹ́ tìyàn jáde ni ìfẹ́ in fact ẹ ń fún ní freedom ni àwọn tó ṣèkà fún mi yẹn èmi ò lè rí wọn lọ́la ẹ bá gun ẹsìs ṣe ẹ gun aeroplane ní ṣe báwọn èèyàn ló ní jẹ́ẹ̀tì kò dé kò sẹ́ni tó sì lè gbé jẹ́ẹ̀tì wọ̀ kó wá pàkẹ́tì wájú ilé mi bíbá majority mọ nọ́mbà tí wọ́n dẹ̀ máa ń gbé káàkiri ẹlòmíì rent a car ni majority of, of them anybody tó bá ti ń ṣe burúkú owó tẹ bá rí lọ́wọ́ wọn kò ń ṣe tiwọn aṣọ tẹ bá rí lọ́rùn wọn báyìí chameleon ni wọ́n but èmi gan mo fẹ́ sọ fẹ́yìn kàmẹ́lẹ̀ pé èmi aṣọ aláràbarà ti kóòtù Joseph ngan lèmi gbé dání lèmi gbé wọ̀ wickedness wickedness kó má fẹ́ kẹ́nibọ̀dì ṣe dáadáa because they pass through hard life everybody must pass through it tí bàbá ẹ̀ bá ti kú wọ́n fẹ́ pa bàbá ọmọ ẹ̀ náà kí òun náà má ní bàbá ni <laughs> mo gbàdúrà kí ìbínú ọlọ́run má dé sílùú nàìjíríà mọ́ o pẹ̀lú especially nílẹ̀ yorùbá fún gbogbo ìkà tí àwọn èèyàn ń ṣe báyìí wickedness ká má fi ọ̀rọ̀ púpọ̀ sórí yẹn owó owó tó fi raṣọ fún wọn yẹn bí wọn ṣé ńgbà tí wọ́n kọ́kọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ́n ṣe ìyàwó lẹ́gàlè ni àbí òdìgbà tó bá fẹ́ so yìgì ṣé yìgì yẹn gan ṣé òdìgbà tí gbogbo ayé bá gbọ́ tí wọ́n bá ṣe bíi ti Lisa Anjorin ẹ eh? kàn ṣe bíi ti Lisa Anjorin àbí kàn ṣe bíi tàwọn kan ah, why tí o fi jẹ́ pé everybody já ah, ẹ gbúdọ̀ ẹ jọ ẹ torí ọlọ́run ẹ change ah, ẹ torí ọlọ́run ẹ change ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kí lẹ tiẹ̀ sọ síbí it is parent of the lady that took her away from the husband but why don't they invest for the daughter Why can't they invest for their daughter? What about the husband? The Bible says if you are not if you cannot provide for your home, you are not worthy to be a man. Kusope, a woman that cannot provide for the husband is not worthy to be a man. I mean a woman. He said a man that cannot provide for his home is not worthy to be a man. Half men, àwọn ọkùnrin kuku ọkùnrin kékèké tí ò bá ti provide fún ọmọ àti ìyàwó ẹ̀ olùrànlọ́wọ́ ni wọ́n lọ jẹ́ nígbà tó bá ti ń ṣiṣẹ́ yẹn lọ lára àwọn nǹkan tó bá rìlíìsì fún ìyàwó ẹ tó bá ti wá tó tẹ̀mù kan bóyá o broke àbí nǹkan fẹ́ sáfẹ́rẹ́ nǹkan tó bá ti rìlíìsì sílẹ̀ náà ló máa fún ẹ padà bọ̀tọ̀ ọkùnrin tí ò mú nǹkan kan jáde tó máa pé ẹ wá ẹ̀kan ti àwọn fámílì ẹ̀ ò bá ṣe kiri kan ní kọ́ṣọ̀ yorùbá gan let me tell you ọkùnrin ni wọ́n ní kó máa provide fún obìnrin gbogbo nǹkan tí obìnrin bá ń ní bọ̀tí ń sìn kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n máa ní kóbìnrin yorùbá lọ máa ṣiṣẹ́ oníkókó wá kọ́kùnrin gbà lọ́wọ́ ẹ̀ nígbà tí obìnrin yẹn ń ṣe tí ń sìn tó di star Oni ní bọ̀bọ́ yẹn náà wàá gbé fèsì ugly mutete face. Iba tin nǹkan ṣẹlẹ̀ dáadáa ló wa gbé face face òṣì kan ló gbé wá ló wá ń ya fọ́tò ni wọ́n bá káwọ́ ṣe oni òun ni mo ṣe wàá mọ̀ pé kéèyàn dì mọ́ra òun báyìí kì í ṣe love ó gbọ́wọ́ sẹ́yìn ìyàwó ẹ̀ báyìí ẹni tó yẹ pé ó lè máa rò bí òun ṣe máa pa tán bá délé ah inú má jìnnà ju ọ̀run lọ o inú jìnnà ìwọ tó obìnrin yẹn obìnrin nìwọ náà odún náyà ọmọ ìjẹ̀bú yìí náà ni òdú náà bàtà tí ń bọ̀ òdú bí òdú òdú ẹ̀ ìjẹ̀bú ni why can't you dey invest for their daughter ìgbà tí wọn bá dẹ̀ lè invest fún daughter wọn ìwọ náà ò ṣe lọ invest sí when you know we are not capable to marry is it compulsory àwọn ìlú tí ò bá àwọn kan ìlú kan wà tẹ́ pé wọ́n sọ fún ẹ tó bá ti ní iṣẹ́ láti láti marry Oh, ní marry ni àwọn míì gan tiẹ̀ lówó wọn ò marry ṣó ti yé talkless of ẹ̀yin tẹ́ ẹ̀ ní àwọn ọkùnrin ní priority wọ́n sì Nàìjíríà my husband my husband àwọn useless husband They are not settled. I tell you the truth. They said they, they are not settled. This lady, they are not settled. You think they are settled with the husband? The husband is not settled with the lady. The lady, the, the guy is coming for a purpose, for a reason. In case owó kówó tí lady yẹn bá lady boboto tó ti wá pé à ah, á ti ẹ̀sùn dáadáa, àjọ ṣeré mọ́jú ni, ó ti wọn ò ṣe kámẹ́rà mi tó ti ń jáde nílé tí gbogbo ilé wọn ti wà òkè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò ń fẹ́ máa rí píṣọ ẹ jẹ́ ká máa rí inú yàrá yín ká rí píṣọ pálọ̀ yín ká máa rí gbogbo sitiriumu yín kò ń ṣe pé torí pé kò ń ṣe torí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn because irọ́ ti pọ̀ jù wọn kàn gbé wọn lọ studio ni ẹlòmíì wọn á tún gbé jókòó sórí ṣíà mo ráwọn kan tó tẹ̀ gbé jókòó sórí ṣíà ń jẹ́ yẹn pé wọn ò kọ́ ẹsẹ̀ ṣíà tiwọn o ṣíà tí wọ́n dẹ̀ jókòó sí kì í ṣe titi wọn tẹ bá wá rí àwọn gọgọ wọn gbé pọ̀ ní o wọn gbé àwọn bá wọn ṣe bí ẹpẹ ní jókòó sórí kinní photoshop yìí ni wọn ṣe bí ẹni jókòó sórí ṣíà wọn fi wọn mi lẹ́sẹ̀kẹsẹ̀ ń jẹ ìnáwó pé wọn ṣíà ẹnìkan ẹlẹmẹ tán ṣe bẹ́ẹ̀ fún mi màá sọ àbí kẹnẹ ẹnìkan kan táàgì mi ṣó ti ṣe bóyá bóyá ń blọọkù wọn dànù wọn blọọkù ẹ wọn kọ ẹsẹ̀ ṣíà tẹnìkan kó ṣe nǹkan kan tẹ bá dẹ̀ sọ fún mi pé ẹ̀yin náà lẹ wà ń di ẹ mọ gbogbo nǹkan tó lẹ if you know you know kí lẹ know you don't know anything because you don't know God if you don't know God you don't know anything ẹni tí ọmọ Ọlọ́run kò mọ nǹkan kan ẹni tí ò gbà fọ́lọ́run kò gbà fọ́lọ́run kò mọ Ọlọ́run kò mọ nǹkan kan well anyway ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá dáa ni ká máa sọ ṣó ti yẹ yín mẹyẹ ká máa sọ èmi ò ráyè láti eh, torí èmi ò kàn fẹ́ kéèyàn kàn máa tọyàn jẹ èmi ò fẹ́ reconciliation bọ̀bọ́ yẹn náà dẹ̀ wá láti jẹ́ káyé igá ẹ̀ lè bàjẹ́ ni nísìn ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n àtọkọ ẹ̀ kan wọ́n jọ kàn sí wọ́n jọ sẹ́tù ni wọ́n máa gbé kiri ó ti rí pé àwọn èèyàn fẹ́ ẹ̀pù ẹ̀ ni wọ́n fẹ́ ẹ̀pù bèbí yẹn ó wá láti distract àwọn èèyàn kó má bàa gbowó ó ní wọ́n fẹ́ fi ọmọ òun gba bára òkè tó bá fọmọ ẹgbà bára ń sìn táyà ọmọ ẹ bá tiẹ̀ dá kó dáa fún ẹ ìwọ tó ò níṣẹ́ wọn lọkùnrin tí ò bá lè provide ẹjọ́ wọn ní kó pàkó ẹ ẹ̀yin ọmọ Yorùbá jọjọjọ ẹ̀yin gangan nìyẹn wọ́n dákùnrin yorùbá tí ò bá lè provide fún lé ẹ̀ wọ́n ní kó pákó ẹ̀ owó lò ṣe orí burúkú gan ẹlòmíràn máa ti ẹ̀sọ́ nsìn òun fáìn ẹ wọ́n máa múra wọ́n máa kíntọ̀ wọ́n máa pìrìsẹ́ǹtì ara wọn obìnrin ni mo rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa máa ṣe dáadáa kọkùnrin bá lè rí nísìnyí ọkùnrin á máa pòsíṣàn rẹ̀ á máa wọṣọ wọ́n máa ṣe ẹlòmíì lè tọ̀nù kó déwájú kó tọ̀nù pé kẹ́ wò ń báyìí wò mí o jí sòro ẹ ẹ torí ọlọ́run jàre bàbá yẹn is not a good guy he has to be kò fẹ́ kó help ẹ ni ó dẹ̀ wò pé kó kọ́kọ́ settle ni so tó bá ti kọ́kọ́ sọ pé òun ti settle sí yẹn ni wọ́n máa gbé kiri wọn ní lójú ráyè gbọ́mọ́ àti tó bá dẹ̀ láwọn settle owó tó máa ń gbà ń sìn náà ó lè já kan tiẹ̀ ló máa gbé sílẹ̀ ló máa ní kọ̀dọ̀ ní ọkọ lólówó orí aya ó tún lè máa lọ fraud pẹ̀lú àwọn ẹnìkan ta míwàá ó lè ti níyàwó míì síta bó ṣe wà yẹn kó ti bímọ. ẹ wo ẹ̀yin ọkùnrin nàìjíríà àmì yorùbá especially because àwọn ọkùnrin haúsá wọ́n máa ń responsible bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ah, mi ò fẹ́ marriage is not do or die but this time around wàá máa gbọ́ obìnrin mi akọ̀dùn kò ń ṣọ̀kọ ẹ̀ gọ́gọ́ wàá kàn lọ gbé picture ní píṣọ̀ á kàn lọ gbámú ni á kàn lọ gbé ẹlòmíì ilé ọ̀dà o a o ń dúró pẹ́ tóun bá máa tún padà wá èmi mo ti sọ́rí ṣé kí n sọ kọ́kọ́ fún yín nígbà yẹn lọ́hùn èmi àti bàbá ọmọ nígbà tán pè wá sí agogo ayọ̀ Africa Magic Yorùbá wọ́n máa ó ní lady kan tó máa ń program yẹn tó máa ń fún ní ó máa ń ra slot Africa Magic Yorùbá ńgbà yẹn wọ́n interview èmi ati ex mi so àwọn ah, wá béèrè lọ́wọ́ wa nígbà pé ǹjẹ́ ó dáa kí èèyàn máa ṣe joint account mo ló dáa kéèyàn máa jọ ṣòwò papọ̀ because at that time nígbà yẹn mo believe pé ẹni tí mo fẹ́ ń kọ́ bínú mi ṣe rí nínú ẹ̀ ṣe rí but àwọn èèyàn nínú méjì ṣó ti yé nínú agogo ayọ̀ ńgbà yẹn mo sọ mo ní à ah, it's good irú èmi àti bàbá ọmọ mi sìn mo ní ìyẹn joint account la ní do you know what we don't have joint accounts. ó account àkáǹtì tiẹ̀ ní South Africa mo ní tèmi ó ní business tiẹ̀ ní South Africa mo ní tèmi but business yìí tó ń fẹ̀ṣù wa lówó tó bá fowó sàkántẹ̀ nígbà mo bìlí pé tó bá sọ fún mi pé ebáyìí ló wà ń bẹ tó bá ti ṣí ó máa fi wọ̀n mí bọ́dún gbogbo gbà yẹn ó máa kówó ó níbi mí tó ń kówó sí ẹ mọ̀ pé mi ò dẹ̀ mọ kọ̀ǹpútà pọ̀ kì ṣe pé mi ò lè mọ̀ o but mo fi gbogbo nǹkan dá just for me to you know because I trust him. but inú jìnnà ju ọ̀run lọ gbogbo èèyàn tí a bí nínú obìnrin ni wọ́n ní tendency láti betrayed gbogbo èèyàn tí a bí nínú obìnrin náà ní tendency láti ṣèkà gbogbo èèyàn tí a bí nínú obìnrin náà ní tendency ìlara àti má ga jù mí lọ má ga tó mi gbogbo èèyàn tí a bí nínú obìnrin lónìí it's only now ìbínú ìjà everything ó kàn máa fi suppress ó kàn máa máa suppress kó dẹ̀ máa béèrè fún orí ọ̀fẹ́ pé kó má ṣẹ̀ sí ọlọ́run kí ó ràn ẹ́ lọ́wọ́ láti lè overcome àwọn some things bọ̀ pé má ṣe báyìí ẹ mi ò lè ṣe báyìí don't ever say never say never ṣe bóun ló di ṣe bàbá ọmọ mi yẹn ló di ibi èèwọ̀ lénìí I don't know tó fi jẹ́ pé àwọn ènìyàn wọ́n máa kàn ń fẹ́ra wọn nítorí ọkùnrin míì promise obìnrin yẹn tó torí pé obìnrin yẹn máa ń dùn mọ́ lórí bẹ́ẹ̀dì àbó máa ń wò pé if you don't like somebody don't marry the person má sọ́rí fún èèyàn láti fẹ́. torí ẹ̀ marriage is made for ọkùnrin àti obìnrin tó bá mature. I wanted to do another one but mi ò fẹ́ sọ. So. oko ò kí ń jẹ́ ti bàbá àtọmọ kó má lálàá ìgbà tí mo mọ wá ṣe kinní yẹn ó wá di di nǹkan tí gbogbo èèyàn máa ń ṣe kinní ó ti wá di ìkanra nígbà tí mo ṣe wàá mọ̀ gangan à hmm. wọ́n máa san owó sí àkáǹtì mi àkáǹtì mi bàbá ọmọ mi dẹ̀ máa ti gé owó kúrò torí pé gbogbo password ọwọ́ ẹ̀ ló wà kò ṣe pé wọ́n san owó yẹn sí àkáǹtì mi pé bóyá ó jówó ẹ̀ o ẹni owó tó bá wọ àkáǹtì mi báyìí ọ̀ǹtì tí mo lọ ṣe pé tí aago kó máa dún lórí fóònù mi àyàgbà tí mo wọ lọ Dubai tó bá gbé owó kò ní àkáǹtì mi ò mọ̀ ẹni tó ń fẹ́ nígbà náà ìbá máa fáyìn tó mi ó lè jẹ́ ibi tí ó dé nìyẹn ó ń dùn mọ́ kò dẹ̀ fẹ́ni tó ń dùn mọ́ òun yẹn kó kúrò lọ́wọ́ òun ìwé about ó máa ṣe kí ni ó máa disappoint ẹni tó máa fi please ẹni yẹn torí ẹ̀ náà wá ti prepare for disappointment. If your data is about to finish go, why are you managing data to come on social media? ẹlòmíì tẹ̀ tó máa wá sórí Facebook ó fẹ́ kán pín owó fóònù yẹn o tí data ẹni tí ò bá ti ní data ò ní láti wá ta ló fẹ́ mi dátà kí mi tó jáde ta ló ra fóònù fún mi èmi mo ra fóònù mi èmi mo ní dátà mo sanwó every month ẹlòmíì àti máa lóun wẹ̀ wọ́n rò pé wọ́n ṣoore fún ẹni wọ́n tún máa sọ pé dátà wọn ti fẹ́ tán in fact ó ti yé mi. ìgbèkùn àti slavery òun ni gbogbo ibi tí àwọn èèyàn bá ṣe pé eh, òun àtọkọ òun wọ́n ṣe joint account joint account òṣìwò ọkùnrin majority ọkùnrin ló máa ń ní ọmọ síta tó bá lówó joint account yẹn tó bá ti ṣe joint account mọ̀ pé gbogbo tó bá ti ṣe pẹ̀lú ọkùnrin tó join it together ó ní tó bá ti fọ̀bẹ́gẹ́ fún ẹ mẹ́ ó ní tiẹ̀ má dẹ̀ jẹ́ kí n tọ̀ ẹ́ tó bá lọ tí ìkọ̀kọ̀ bá ṣe ọkùnrin yẹn tó bá kú wàá máa kọ̀wé pé ìwọ lo ni gbogbo nǹkan tó máa fi sílẹ̀ irọ́ mà ló pa tó bá ti kọ́ àwọn èèyàn tó nínú méjì tó bá ti lọ kọ nǹkan tó bá ti kọ sílẹ̀ ni tó bá tiẹ̀ kọ nǹkan sílẹ̀ gan nǹkan tó wá tún ṣẹlẹ̀ wọ́n tún lẹ̀ sípa ó ti bímọ fún kò tí kan wá máa pín dọ́gbadọ́gba ni tó bá tún kọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ jà wọ́n tún ba tiẹ̀ jẹ́ lé lórí it's better to have a joint account it's not the best way i said it before lórí ayélujára ni ní Africa Magic Yorùbá mo sọ wípé ó dáa kéèyàn ní joint account wọn kò ní kò good on that time gan tí mo sọ yẹn it's not sweeting me. ẹni tí mo sọ pé èmi yẹn ó sweet òun because èmi novice ni mí and novice always òun ló máa wà injured despite pé wà injured ìwọ náà wọn tó máa blame. ọkùnrin èṣù lọkùnrin ọdún òtótọ́ ni wọn ò sọ pé obìnrin lè ṣù ejò green snake snake serpent dragon wọn ò sọ pé obìnrin ni ọkùnrin ni. Satan is a man obìnrin kọ́ a lot of problem going on around the world today caused by men tẹ́ bá gbọ́ scientists gbogbo àwọn tó da oríṣiríṣi àìsàn tó ń fẹ́ clear àwọn kan tó ń fẹ́ fi àwọn kan tó ti ń ṣègbè àkọ́tọ́ fẹ́ reduce wọn Amẹ́ríkà yájú àwọn ìlú tó ṣe kán ṣò wọn ọkùnrin ló planet tẹ́ bá dé parliament ẹ dé power authority tẹ́ bá rí obìnrin mẹ́fà ẹ rí ọkùnrin twenty five tẹ́ bá lóbìnrin ten ẹ̀rí ọkùnrin ninety in in in in a position and the mẹ́jẹ májẹ̀ntàn yìí in tó máa mú kí ayé kó dára obìnrin ló máa ń fẹ́ ṣe é káyé ọkùnrin má bàjẹ́ obìnrin ló máa fẹ́ jí lóru máa sọ fún má má jẹ́ káyé wa bàjẹ́ ọmọ má wà lẹ́tọ́ pé má máa ro tọmọ ọkùnrin tó bá ti fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe kò ro tọmọ anybody ó fẹ́ ro ti flesh àti blood ẹni. mo ń pariwo sí i á ọmọ mi ṣé èmi nìkan mo bí ọmọ náà ni but mo dúpẹ́ fọlọ́run ṣọlá náà Ebi nìkan kọ́ mo bí gbogbo nǹkan tá a lọ pọ́n ṣẹlẹ̀ yìí èyí tá a máa tán máa fojú sọ pé a máa sọ pé inú ilé wa ló ti wá o tá a máa rò sí brọ́dà sísà kan ó lè jẹ́ bàbá ẹ̀ àbáwọn ẹbí bàbá náà mọ̀ pé nígbà tọmọ ọmọ ti dàgbà nígbà tán ti tọmọ tán kán dojú kọ ìyá ẹ̀ bó bá ti ń lówó kó ba lè máa fun wọn lówó yẹn ibi tí wọn ọ̀gbìn sí wọn fẹ́ máa sọ ni wọn fẹ́ máa rí ìbùn bẹ́ẹ̀. ọkùnrin yẹn náà wá ń sin ó wá ní kán ṣe márèjì ọkùnrin tí ò níṣẹ́ tí ò ní ní tìlú tí ò ní ọpọlọ lórí ó wá ní kán ṣe márèjì àwọn ti ẹ̀sùn dáadáa ìyàwó sọ tòótọ́ ọkọ purọ́ ọkọ nínú ilé láti jọjọ ń bọ̀ ńsìn ó ti ẹ̀jọ́ àwọn jọ ṣeré ọmọ mọ́jú ni eré táwọn ti ẹ̀ ṣe mọ́jú lánàá ó ti ẹ̀ pọ̀ wọ́n ní kó sọ bẹ́ẹ̀ ni àwọn presenters àwọn onírọ́ àwọn tó ń fi wọ́n gba tó ń fẹ́ máa fi wọ́n wọ́ke àwọn fẹ́ ṣe ìyàwó yẹn lẹ́gálì ń sí ẹni tó bá ti fẹ́ ṣe dáadáa fún àwọn èèyàn náà tó wà nílùú òyìnbó àwọn mugu maga àwọn ọ̀dẹ̀ àwọn dọ̀dọ̀yọ̀ àwọn mùgúnú àwọn àwọn àwọn àwọn àwọn àwọn sàǹgbétọ́ àwọn gbẹ̀wùdání tó wà nílò òyìnbó torí ẹ̀ tó bá sọ pé ẹnìkan kán lápá kán lójú àkàìmọye àwọn haúsá tó kán lápá tó kán lójú mi ò ní mi ò ṣàánú fún yàn o but èmi gangan tí mo ti ẹ̀ ń ṣe ìgàn mélòó ni mo ti rí gbà nínú ẹ̀ tí mo ti ṣe èmi ti ra mọ́tò fún yàn kì í ṣe ẹnìkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta èèyàn mélòó ló ti ra mọ́tò fún mi tó sọ pé kò gbà ṣebí tó bá tẹ̀ jẹ́ mọ́tò one thousand mo ti ẹ̀ rà ń gbà yẹn kì í tẹ̀ ṣe mọ́tò one thousand tí bá ra mọ́tò one million plus fún yàn mú sí èmi náà bá wá léyàn fi sọjọ́ fún pé gbà náà náà gbà ó ní ten million náà ṣé èmi náà ti ṣe nìyẹn wọ́n ní tẹ́ wọ́n ní give ìṣàbẹ̀ give back continue full measure press down Checking together running over a gbarú ètò àṣẹ yẹn gan débi pé a máa fẹ́ pa fẹ́ gbarú ètò tí ó tún wá ga jùlọ. ìka ò máa dáa ìka ò máa dáa kéèyàn kan máa bá tèèyàn jẹ́ kó máa fèèyàn ṣe business kẹ́ máa bá tèèyàn jẹ́ lórí facebook ẹ̀yin blogger àtàwọn ẹ̀yin speakers àti ẹ̀yin oríṣiríṣi àwọn journalist oríṣiríṣi àwọn èèyàn kẹ́ máa bá tàwọn èèyàn jẹ́ kẹ́ máa sọ pé fi ń gbà yìí anyway gbogbo nǹkan téèyàn bá ti ṣe láyé ó máa gbẹ̀san o tí èèyàn ò bá lè san fún yín ọlọ́run á san fún yín èmi kò sẹ́ni bọ̀ tẹ́mi lè bá jà nínú gbogbo àwọn tó dì pẹ̀lú mi ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá la ti fi lọ́rùn lọ́wọ́ ẹni tọ́lọ́run ò dẹ̀ lè mú kò sí kò tí ì da gbogbo ẹni tó bá dẹ̀ ń ṣe dáadáa ẹ má ṣe dáadáa ṣùgbọ́n ẹ má ṣe burúkú fúnra yín mọ́ torí ẹni tó bá ti ń ṣèkà fún yín ó ń ṣe fúnra ẹ̀ níyì Hmm. ó ṣe fúnra ẹ̀ ní. ẹ ṣe kí n tó máa lọ my data is only finish ó yìí wá ń bí ni ó tètè máa lọ tí data ẹ bá ti ń tún ẹ pẹ̀lẹ́ data yẹn ń tún <laughs> wọ́n retí nìyẹn kí n tó sọ pé wọ́n fẹ́ ní bá ti ẹ tẹ̀ mo fẹ́ tẹ̀ fẹ́ máa ṣe nǹkan kan tí ẹ máa tẹ̀ fẹ́ ṣoore kó má jẹ́ kọ́wọ́ tó bá ti ṣoore fọ́pọ̀ tán má jẹ́ kó sì ẹ̀ kó mọ̀. Hmm. Jésù tó fún mi look at our picture on the floor. irú orúkọ wo nìyẹn ọ̀gá madam kí ló tẹ́ ń pè ọ̀gá madam ẹ má pè tí bá ti pè yín ẹ sọ̀rọ̀ lọ́mọ. ọ̀gá madam that is big woman. mo máa big náà ní lórúkọ jésù ẹni bá ní má big ni ò ní big ẹ pẹ̀lẹ́ mà. ẹ kú sí mi èyí. wọ́n lẹ lọ sí mọ́mísí mà pè mí wọ́n lẹ lọ sọ́bálẹ́ndé kí lẹ lọ ṣe. tani. ẹ mọ́mí pè mí. ẹ lọ bá lè dé. kí ni mo bá ṣe lọ́wọ́ lọ́wọ́ lè dé ìgbà owó dà. ṣé mo sì máa purọ́ mọ yín pẹ́ lọ sọ́ba lè dé pẹ́ lọ́ba lè dé. mọ́mì ló sọ mọ́mì fúnra. owó náà ti owó ẹ̀mí tí mi ṣe tí mo ti kí mi tí mi láti kọ́ ẹ́ tó fi ra ẹja tí mo fẹ́ fi ti bẹ̀rẹ̀ ní máa lọ́ba lè dé. àǹtí. Eh, tó bá jẹ́ pé ẹ náwó náà nínàkúnà èló ni ẹ ná ní èdè tẹ́lẹ̀ ní àpò kan tẹ́fẹ́ fi sílẹ̀ àwọn ẹlòmíì ló ń gba fifteen thousand excuse me ẹ ní sùúrù àǹtí mi ẹnìkan ló ẹjọ́ ẹ farabalẹ̀ o ó ní rísì tí mo fi sọ bẹ́ẹ̀ yẹn lórí lórí bíbá yìí o torí pé tán bá ṣe nǹkan fún yín ẹ máa sọ pé wọn ò ṣe náà ní pé ẹ̀rápò kan ọjọ́ tí èmi bá jẹ mi ò ní sọ fún yàn torí pé ọlọ́run ló ń fún mi mi ò gbẹ́kẹ̀lé gbogbo nǹkan téèyàn bá ṣe fún mi téèyàn bá dẹ̀ sọ nǹkan fún yẹn má máa sọ bíi pé bóyá ẹ̀ gbowó tẹ́ ẹ bá gba owó sẹ́nu onínàkúnà mo fẹ́ bèèrè lọ́wọ́ yẹn nìkan àwọn kan ló ń gbowó ní nàìjíríà tó ń gba nínú wọn gba twenty five thousand àbí thirty thousand ni wọ́n ń gbà lóṣù thirty thousand yẹn ni wọ́n ń gbà lóṣù yẹn wọ́n dẹ̀ níyàwó ńlọ́mọ wọ́n máa sanwó ilé wọ́n máa sanwó mọ́tò wọ́n máa sanwó gbogbo nǹkan tó fẹ́ jẹ nínú ẹ̀ ẹ̀yin gba oúnjẹ wà nínú ilé mo dẹ̀ tún fún yín ní owó ní beginning of this month ẹ dẹ̀ ń sọ ní orí live chat ń sìn pé torí mo wà lórí live chat pé ṣèbẹ́ ni ẹ pé ẹ̀rí àpò kan tẹ́ fẹ́ fi ra nǹkan oúnjẹ wà ní ẹ̀rá ń bẹ̀ mo fún yín ní owó on the first ni mo ní kàn fún yín lówó and purposely deliberately torí mo mọ̀ pé mi ò sọ wípé ẹ lè ṣiṣẹ́ owó yẹn o but nígbà tí ẹ wà ní kẹ́ tó parú owó yẹn àtowó oúnjẹ tí a rà sílẹ̀ yẹn ẹ ní mo wà láti ẹ máa ṣe sí ni ẹlòmíín wà níbi iṣẹ́ ní nàìjíríà tí ó jẹ́ pé kò rí owó yẹn twenty five thousand yẹn ló ní ẹ wá ní ẹ̀yìn ṣé mọ́mísì mi purọ́ ni àǹtí mi ẹ̀lú àǹtí jùmọ̀kẹ́ mo bèrè lọ ṣé àǹtí jùmọ̀kẹ́ àmì ṣé mọ́mì purọ́ ni pé ẹ lọ sọ́balẹ̀ ndé wọ́n dẹ̀ ní tèmi bá fẹ́ fún yín lówó oúnjẹ ń sìn yín o kémi make sure pé mo sọ fún yín pé ẹ má jáde lọ sọ́ba léde èmi ò lè ní kẹ́ má lọ síbi tó bá wù yín àǹtí èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú mi ojú kí ló fẹ́ tì mí lójú ìpè lọ sọ́ba léde ṣé mo tọ́ lọ́hùn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sọ pé ẹ jẹ́ kọ́mọ yín wá sọ́dọ̀ yín kó wá jókòó tì yín pé kó help yín pé at least ó máa help yín yẹn ẹ̀yin náà a máa fún yín ní ẹ máa tẹ́ bá jọ ń sọ̀rọ̀ á ní nǹkan míì tẹ́ máa fẹ́ ṣe tẹ́ máa fi lọ́mọ yín ta ni ẹ má ṣe báyìí tẹ́ bá tífẹ́ bá wà á dẹ̀ ní nǹkan míì kéèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ yàn kẹ́ bá lè réyàn bá sọ̀rọ̀ ni kẹ́ má bàa ṣe nǹkan tó ń gbà mí kẹ́ tó máa regret wọ́n lè lọ sọ́bàlẹ̀ ń dé sìn ẹni bó lẹ ti fẹ́ more than ten times mi ò bínú wọ́n lè fẹ́ fi test mi mo dẹ̀ pè wọ́n tán wọ́n dẹ̀ sọ pé tí bá fẹ́ fún yín lóúnjẹ wọn ò ṣiṣẹ́ sọ́wọ́ mi tí mọ́mí bá fẹ́ fún yín lóúnjẹ tí nǹkan bá kù díẹ̀ kó láì tó fún yín wọ́n lè fún yín èmi náà sì ń bẹ ọlọ́run ni níbo ni mo ti rí and again àǹtí nísìnyí ẹ mọ̀ pé níjọ́ yẹn mo sọ fún yín lára àwọn problem tẹ́yìn náà fún mi torí ẹ sọ ọmọ mi sínú ìjì ẹ sọ ọmọ mi sínú ìjì by you nígbà tí mo gbé yín wá sọ lọ South Africa ẹ padà délé inú bí yín tó pé mo dá yín padà kódà ṣe pé ẹ ṣe dáadáa kí n tó dá yín padà ẹ ṣe burúkú ni mo dẹ̀ rí pé mi nílé kó tó rọ́lọ́pàá ń wálé lójoojúmọ́ tẹ́ẹ̀dẹ̀ ń sọ fún mi pé ẹ máa méṣe ọ̀pẹ́ fi sínú problem mo dẹ̀ ní kí ni mo ṣe fún yín àsì pé ẹ̀fún ni èdì ṣùgbọ́n tó bá wà nínú èèyàn náà ló máa ń ọtí máa ń pamọ́ tẹ́ẹ̀dẹ̀ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún bàbá ọmọ mi ńgbà náà ó ti díẹ̀ sí mi èmi ti gba kádàrà tèmi mo move on mo dẹ̀ mo gba gbogbo ẹ̀ fún ọlọ́run ẹ wá tún dé mo tún pè yín mo ní òkè ẹ fẹ́ kúrò níbẹ̀ yẹn mo wò pé ẹ̀sìn náà ni àbùkù wọn fi yín júwe èmi àti màámi jẹ́ ń bá ṣe báyìí náà èmi ò kó sí kankan tí mo dá nínú ọ̀rọ̀ yín ọlọ́run mọ̀ now mo wá ní kọ́ ọmọ yín wà lọ́dọ̀ yín a máa help yín àwọn nǹkan tẹ́ bá fẹ́ ṣe a lè advice yín ọmọ yín náà lọ́mọ yín tó also kó lè jẹ́ kẹ́ ẹ wà unite ẹ unity stand divided for ni wọ́n sọ now ńgbà tẹ́ ẹ gbà sísá ẹ wá pè mí ní last two weeks ẹni pé ẹ fẹ́ ṣí ṣọ́ọ̀bù ẹni kì í fún yín kọ́kọ́rọ́ yẹn kẹ́ ẹ ṣí ṣé ẹ mọ̀ wípé nínú ọmọ mi tẹ́ ẹ sọ sínú ìjì tí mo ń pariwo ọ̀rọ̀ ọmọ mi ló ń dùn mí o Adébùkọ́lá owó tó wà nínú owó mi àti owó bàbá ọmọ mi òun nìkan ló pẹ̀lú tí n bá fẹsẹ̀ pé owó ọkùnrin ó pẹ̀lú owó ilé mi ajé owó bàbá ọmọ mi bàbá ọmọ mi náà kẹlẹ̀ rèé ó ti dèwọ̀ ẹ mọ̀rí sí kò ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi àdègé ibi tí wọn bá ti fún ẹ ní respect tí wọn bá dẹ̀ ti fẹ́ you don't need to force yourself i'm a beautiful woman both in and out mo lè ṣe mistake àwọn èèyàn náà kẹ̀dẹ̀ wọ́n lè cause problem fún mi ọlọ́run á yí padà fún mi ní rere Joseph lọ sọ́gbà ẹ̀wọ̀n kò ń ṣe nítorí tó ṣe gbogbo nǹkan ṣẹlẹ̀ sí Joseph láyé kò ń ṣe pé torí pé ó ṣe ṣùgbọ́n torí pé Ọlọ́run mú un lọ bìkan torí pé Ọlọ́run ṣe kíni Ọlọ́run ṣe dáadáa fún ṣé ẹni tí bá fún yín ní owó tó ṣùgbọ́n parí tẹ́ bá na nínàkúnà ẹ máa kàn jókòó ẹni tó bá ní aláàánú Samaria pọ̀ káàkiri àgbáyé wọ́n lè ṣe fún yín náà nítagbára mi bá gbé tí n bá ní màá fún yín ṣòtìyé so bọ̀ tí n bá tí ẹ̀yin fúnra yín ò ṣe tẹ́ẹ̀dẹ̀ ṣe fún yàn ẹ má expect ẹ̀ sọ́dọ̀ èèyàn èmi Bọ́lá mo ti gbéyàn travel kì í ṣe family mi nìkan kì í ṣe ẹ̀yin nìkan mo ti dáadáa fáwọn èèyàn tó ń ṣe burúkú fún mi àwọn èèyàn kan ló ṣe gbogbo àwọn kan tó ń ṣe lẹ́nu mẹ́ta yìí mo sunkún lórí Facebook kò ṣe nǹkan kan fún mi ó dùn mí mo dẹ̀ bá Ọlọ́run sọ èmi ò ní torí ẹ̀ revenge Ọlọ́run ẹ̀sán nígbà tó bá dé ó máa gbẹ̀san lára oníkálukú but ìgbà tẹ́ ń fẹ́ sàn sí ẹni ṣẹ́ tẹ́ ní two hundred lásán tẹ́ ẹ̀ bá ní two hundred ẹ pé àwọn ọmọ yín kẹ́ni kan fún yín Ọlọ́run fún yín lọ́kùnrin kan ó fún yín lóbìnrin kan èmi ò tí ìwọ èjì dá mi lọ́lá tèmi ti ń fún mọ́mísì mi lówó mi ò fi yọ̀ wọ́n torí pé ẹ̀tọ́ òbí ẹ̀tọ́ ọmọ ni láti tọ́jú ìyá ẹ̀ kí lẹ wá ń lanu yín wọ́n ra ráìsì lé wọ́n ra gbá sílé wọ́n ra àwòsẹ́ wá ní ẹ̀yin jẹ́ àníjọ́ ìbẹ̀lẹ̀ ti fẹ́ rí mọ́mì náà lè fún yín lówó náà mo fún mọ́mì lówó oúnjẹ àwọn náà lè fún yín náà ẹni tó bá ti ṣàánú máa ráàánú gbà mọ́mì náà lè fún yín torọ́ ọmọ náà lẹ jẹ́ tọmọ kan náà bá jáde lára ènìyàn tí ò bá ì tí ì tó bá kù díẹ̀ káàtó fún èèyàn hẹ̀pẹ̀ àsìyá àbọ́mọ anybody can help anybody it's good to help people láyé yìí ẹ̀ ń gbọ́ ó gùdù kéèyàn máa help ènìyàn but ẹ̀yin tí ẹ fẹ́ ìrànlọ́wọ́ ẹ lè ṣe ìrànlọ́wọ́ fún ọmọ tẹ bí lásán àwọn èèyàn máa ń sẹ pé mo ra nǹkan fún Ṣọlá ẹ òun ló yẹ kó máa fún mi ní nǹkan tó bá fún mi is good tí ò bá fún mi wẹ́ ọlọ́run má febi pa mí. bọ̀tọ̀rọ̀ tí mo pè yín sí i tẹ́ ń sọ ẹ lè fi tàbùkù fún mi torí pé mi mi ì jẹ yín lówó ẹ̀yin kedere nínú ìjì tí mo lọ nínú ẹ̀ yìí ẹ contribute more than fifty percent nínú ẹ̀ náà èyí tẹ́ spiritual ni mo fẹ́ sọ ṣé èyí tẹ́ ẹ bẹ àwọn èèyàn kankan ṣe fún mi ni tẹ́ ẹ purọ́ mọ́ mi pé mo gba ọkọ yín sí mi ìdẹ̀ gba ọkọ yín ẹ qualify nínú ilé mi ẹ ti sọ fún mi rí tí bá ń sọ ń ṣe àmàdà bí irọ́ ẹni pé kí n gbé ọmọ mi wá sí kàlẹ́ kí Dámilọ́lá máa wà ní kíní nǹkan tẹ́ wíṣ mi ni ọlọ́run ò dẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ ní ìkà nínú ẹ̀dẹ̀ mórè ẹni tí ò bá dẹ̀ ti mórè kò kì í róore gbà àwọn tó ṣoore fún mi àdúrà lóríṣiríṣi ni máa ń gbà fún wọn àwọn tó ra mọ́tò lọ́wọ́ mi ẹ̀rín àti ọ̀yàyà ni mo fi ń pọ́n wọn lé àǹtí jùmọ̀kẹ́ tẹ́ bá gbà tán ẹ̀yin tẹ́ ẹ̀ lówó kọ̀ọ̀kan lọ́wọ́ àti ìpè wọn fún yín lówó owó tí n bá ti fún yín ní on the first ẹnu ọdún ìparí oṣù tí ráìsì bá wà lé tí kinní wà lé mi ò ń ṣọkọ yín mi ń ṣe fámìlì ọkọ yín mi ìdẹ́ ń ṣe ìyá yín mi ń ṣe bàbá yín àbúrò ni mo jẹ́ fún yín èyí tí mo dẹ̀ ti ṣe náà mi ò sì regún o mo dúpẹ́ fọlọ́run ẹ mọ́ gan tẹ́ bá ti ẹ̀ mọ́ gan téèyàn bá more o lè yọ ojú ẹ̀fẹ́ tó bá more bọ́ tẹ́ńtẹ́ọ̀ bá ṣe fún tí ò bá mọ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ́wọ́ máa kàn wípé kò ń dáwó sígbó ni owó náà dà orí owó ni mo ṣe wá bí tí mò ń sunkún lójoojúmọ́ tí wọ́n fi mí pa tí wọ́n fi oríṣiríṣi ṣe fún mi táyọ̀ lè máa sọ pé trash kìíní kan. ẹlẹ́yin mo lẹ ti fẹ́ rówó kí mọ́mì náà fún yín mo fún wọn lówó oúnjẹ tọ́pẹ́ dẹ̀ ń ṣiṣẹ́ èmi nìkan kọ́ ni ẹni tó ń ṣiṣẹ́ nínú gbogbo ọmọ ìyá mi tọ́pẹ́ náà ìyá kan ló bí yín tóun náà bá wọnú àpò ẹ̀ tó sèǹdowó sí yín á wà ní rẹ́kọ̀dẹ̀ ọmọ yín náà tó bá ní owó tán bá sẹ̀dì sí yín á wà rẹ́kọ̀dù wọn kí ló dé tẹ́ ẹ bèrè owó lọ́wọ́ dámì tí ò lè fún yín mọ́mì náà should be able to give you money. ẹ ń gbọ́ mi ò fẹ́ irú àwọn tó ń ra mọ́tò lọ́wọ́ mi sí mo lè máa bẹ̀ wọ́n pé ẹ̀jẹ̀ bá mi ra mọ́tò o ẹni tó ń fún mi lówó mi lè máa sọ pé ẹ̀jọ̀ ẹ fún mi lówó by force torí pé mi kò mọ bó ṣe rí at that moment. ẹ ń gbọ́rọ̀ mi àǹtí Jumi mi ò mọ bó ṣe rí at that moment kọ́ bá ti wá fún yín kẹ́ máa bìlí pé it's your right ẹ ní ẹ̀tọ́ kankan ní ọwọ́ mi torí mo ti fi gbogbo àkókò kan àwọn owó àti nǹkan tí mo ṣe fún àwọn ẹlòmíì mo máa ń regret nígbà mi pé kí ló dé tí mo ṣe because mo dì pé kéèyàn kàn lọ máa kó gbégbó kàn lọ dá nǹkan sọnù ni kó waste ẹ because kò yọ tó o bá ṣe nǹkan míì tí ò bá yọ wàá máa wò pé mo waste ẹ ni it's a waste of money and time and resources tó bá wù yín tẹ́lẹ̀ tẹ́ máa ní ẹ má jáde ẹ rìn bó ṣe wù yín wọ́n ní kẹ́ mọ́mì wa sọ pé òun gbé kinní síta pé ẹgbẹ́ ẹ sọ pé ẹgbẹ́ paint síta wọn ò wá ṣe tí wọ́n bá ti ṣí ṣọ́ọ̀bù fẹ́mi tẹ́mi náà bá ti business bá ti wà settle i will settle you ṣé ńgbà tí mi ò bá ti settle ni kémi wá máa settle èèyàn ẹ̀yin ò lẹ́ni tẹ́ ń kéta fún náà kò sẹ́ni tẹ́ ń bọ̀ èmi ní àwọn tí mò ń kéta fún mo lọ́mọ tó sì wà under age tó need mi tó dẹ̀ tún jóbìnrin particularly mo tún ní àwọn ẹlòmíì tó jára ta kò ṣe torí ara ilé nìkan ló ṣe dá mi o torí àwọn tèmi rí gan níta ìta ni wọn mi ò bá wọn tán mi ìbá wọn ọba ẹni tó sọ mi tó jẹ́ kó máa pè mí ní Auto Bola kì í ṣe ọmọ Ìkàrẹ́ mo ti sọ níjọ́ yẹn ọmọ ìlú Ìjẹ̀bú ni wọn ọmọ ìyá mi rí wọn ọmọ bàbá mi rí wọn ọmọ ẹyẹ tó ṣú mi. àwọn tí mo ti pè tí mo pe láǹtí mi mọ sí mi wọn ò tán mọ́ mi níbì kankan àwọn tó ti ṣe dáadáa fún mi tí wọ́n try láti bẹ́nẹ́ build tí wọ́n try láti sọ pé kán bẹ́tà ayé mi tó bá ti fún yín lọ́wọ́ tí ẹ báyìí tí ẹ bá ti ṣe ẹ lọ kiri ọjà ẹ mọ bí mo ṣe rìn tó ni èmi tí mo ti gun mọ́tò ẹ mọyé oògùn tẹ ẹ sà tó ṣe iṣẹ́ náà dáhùn kì í ṣe lára tèmi ẹ mọ iṣẹ́ tí ojú tọmọ mi ti rí ni láti ọjọ́ tí gbogbo nǹkan ti rí báyìí inú ilé yẹn tó jẹ́ tèmi yẹn oni ni tí n bá gbowó ilé yẹn tí n bá kó fún oníbàárà gan ó máa wù mí torí ẹ̀ ń gbà mí tí n bá ṣe nǹkan fara ta ó máa ń sweet mi bàjẹ́ torí kò sí nǹkan tó ṣe fara lé yẹn tó wọ́n máa kàn bí ní right wọ́n kini kí ni right ẹ̀yin tẹ́yin ṣe fẹ́mi rí ni kẹ́ wá sọ ṣé ìfẹ́ tẹ́ ẹ mi ni mo sọ ni àbówó tẹ́ ẹ ní tẹ́ mi kì í ṣe owó ẹ má jà sọ̀rọ̀ owó ń sìn àbí àdúrà tẹ́ ẹ gbè o ṣé o wàá wúyà máa lọ sókè tẹ́ ẹ gbà fún mi ni ma ma fi fún yín lówó sí ni ma fi lọ sí ṣọ́ọ̀bù mi fún yín tẹ́ ẹ bá ti rọ́jà ta ẹ̀rìn lọ́sọ́ bá lè ń dé ẹ bèrè lọ́wọ́ tọ́pẹ́ ìyá kan ló bí yín ẹ pé jíde ẹni kó fún yín tiẹ̀ mọ́mì kó náà káwọn náà fún yín ti tiwọn àwọn ló bí gbogbo wa ẹ kí lórúkọ ẹ ọmọ yín ẹ pè wọ́n kẹ́ni kó máa fún yín ẹ má do ẹrù wúwo lé mi lórí tí bá ti fún yín lóòótọ́ bá ti na tán tẹ́ fi jẹ̀jẹ̀kújẹ tẹ́ fi mùmúkùmù kó tó dìgbà kan tó bá ti tán tán nìyẹn oṣù míì máa tún parí kẹ́ torí mi gbà ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dá mi lóhùn àwọn tó bá fẹ́ wá bíbà tó bá sọ pé má rajà lọ́wọ́ ètò torí ẹ̀ tọ́mọ anybody bá kẹ́ ní ọlọ́run á tẹ́tì ẹ̀ ẹ gbọ́ ẹ lọ gbàdúrà àwọn tí wọ́n ń fún mi lọ́rajà lọ́ọ́ mi àdúrà ni mo fi ń jí wọn àdúrà mi ò fẹ́ yín lówó rí kẹ́ ẹ sọ pé ẹ súre fún mi ẹ̀ẹ̀kọ̀ọ̀kan gan ni mọ́mísí mi máa ń súre ọ̀dọ̀ mi ò blame wọn ní sẹ́yìn ò kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti ń ṣe ń sìn thank god wọn ò use mọ́ mo ti wà use mọ́ di ìgbésí ayé tí mò ń gbé báyìí fún èèyàn kó má fìfẹ́ wọn sí ènìyàn ọlọ́run fìfẹ́ wọn sí mi torí àwọn tó ń fìfẹ́ wọn sí ojú mi rèé o eyín mi rèé o ọwọ́ mi rèé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó ń wà láyé tí wọ́n fìfẹ́ wọn sí ọwọ́ wọn bí pọ́wọ́ ní ìfiyọ wọn mo dúpẹ́ fọlọ́run pé yóò fìfẹ́ wọn sí mi ọlọ́run fìfẹ́ wọn sí mi ẹ̀kọ́ bọ́n ṣe é mú mi ò dẹ̀ fẹ́ bí ó dẹ̀ jẹ́ pé tòótọ́ náà ni ẹ lọ́sọ́bálẹ̀ tí mọ́mì tún purọ́ mọ́ mummy àwọn ló mọ gbogbo nǹkan tó ń ṣe àwọn ló yé ẹ ṣe àǹtí Jùmọ̀kẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹlẹ́yìn tẹ̀lé two hundred lásán ẹ pa àwọn ọmọ yín náà <laughs> ẹ pa àwọn ọmọ yín <laughs> abẹ́ ẹ̀sán ní kàrẹ́ ni pé mo gbọ́kọ yín abẹ́ yìí lẹ mọ bàbá Bùkọ́lá rè ni gbogbo wọn dẹ̀ sọ pé wọ́n ṣoògùn sí mi náà pé nítorí ọ̀rọ̀ tí ẹ sọ pé mo gbọ́kọ yín mo tún wá lé yín padà wá sílé ojúgo ò tiẹ̀ tì yín ni ojú yẹ kó tì yín náà ẹ ṣe ní tìjú náà ẹ tún sọ gan big mama big mama òṣìwọ ẹ má máa pè mí ẹ má máa fẹnu ẹ̀tẹ́ pè mí èmi kọ́ ni mo ṣe yín èmi kọ́ lọ́lọ́run ẹ má fẹnu àbùkù pè mí kẹfẹ ṣe ń pe báwọn ẹbí Joseph ṣe ń pè ní oníkókó rainbow colour ẹ má fẹnu àbùkù pè mí mọ́ àǹtí mo bèrè lọ́wọ́ yín mo ní kí ni iṣu àwọn nǹkan tó kù nílé mọ́mí náà pọ́n ẹ̀pù yín náà àwọn ló bí yín náà wọ́n ní kán sọ pé kán má máa lọ sọ́ba lèndé ẹ̀ ṣe ní lọ́ba lèndé lẹ́rìn síbi tó bá wù yín lẹ́kọ̀ọ́ ẹ̀rìn síbi tó bá wù yín everybody ń struggle láti jẹun ṣé tí mi bá kọ́ ṣọ́ọ̀bù síwájú lé mi and moreover mi ò ní ṣọ́ọ̀bù níwájú lé mi tẹ́lẹ̀ condition lára condition tó ń gbé mi sí náà ló jẹ́ kí n sọ bí tí mo fi ń ṣe generator mo sọ di eh, ṣọ́ọ̀bù ṣé mi ò tí ní èmi ò tí ní settle mi ò tí ní settle padà màá máa settle èèyàn ọ̀dẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní love yourself like your love your neighbor like yourself wọn ò ní pín love neighbor mi ju ara mi lọ so mo fún yín lówó ní beginning of this month tí ẹ wá ti tán ẹ pé jùmọ̀ ẹ pé mọ́mì ẹ pé other people káwọn náà fi tiwọn sí ṣé o ti yẹ yín ẹrù èèyàn mẹ́wàá ẹrù gbogbo ayé kò lè di tèmi nìkan mi ò kì í ṣe ọlọ́run tó ń rẹ̀pù gbogbo èèyàn àwọn tó dẹ̀ ń ṣàánú fún mi tó ń rajà lọ́wọ́ mi mo máa ń fàdúrà jí wọn ni kò sí èmi ni máa tún pè yín tí ò bá tí ì sí ẹ pè wọ́n tóṣù bá ti parí ó ti fẹ́ parí màá fún yín lówó oúnjẹ torí àwọn tá a mọ̀ rí náà a máa ń ṣe fún wọn tóṣù bá ti parí màá fún yín ẹ ń gbọ́ ẹ dẹ̀ lè pe ọmọ yín ẹ pe mọ́mì mọ́mì náà ní an abundance mo fún mọ́mì dáadáa tí àwọn bá fún yẹ kò sípò tí mo ṣe fún mami tó pọ̀ jù ṣó ti yé torọ́jọ́ tí wọ́n bí mi ọjọ́ ìkúnlẹ̀ yẹn mi ì lè san padà ajọ́ tí wọ́n fi pọ̀ mi lè san omi ọyàn wọn tí mo mi ò lè san ẹ̀jẹ̀ tó ń dàlẹ́ mi lómi ò lè san oṣù mẹ́sàn-án tí mo lò nù wọn ní fọ láìsí ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí sí àwọn náà mi ò lè san ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́jọ́ tí wọ́n bí mi ò lè san fún wọn ṣó ti yé ṣùgbọ́n lọ́jọ́ tèmi ti mọmọ sí mi lẹ́yìn ìgbà yẹn a dúpẹ́ fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ìdá èèyàn ṣe dáadáa fún mi kò ṣe dáadáa fún mi i will do my best but kò ṣe kẹ́ máa oppose idea mo máa pe àwọn èèyàn wọn ò ní gbé kọ́ ìgbà tó bá wọn náà máa padà gbèmí padà èmi máa pe ẹ̀yin tèmi bá fún ẹ má máa tún ṣe jákujá mi àní kò sáyè yẹn mọ́ ilé tẹ wà yẹn three hundred thousand ni wọ́n ń san fún mi in a month i mean in a year flat yẹn ẹ ẹ gbé bẹ́ẹ̀ rí ẹ ẹ dẹ̀ gbénu flat rí mi ò fi yọ̀ sister kò ṣe pé ẹ lè gbé ẹ̀kan serious but you just love to collect things from people and you are not ready to support the person either way you don't have money to support the person with prayer you never pray one day ṣọ́ọ̀bù yẹn fẹ́ kán ṣí mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ owó máa wá bọ̀tí ẹ tẹ́mi ò báyìí tí Ti me mi ò tí ṣòwò tí mi ò tí rí kójọ ìdí bá ti kójọ tó bá ti ṣẹ́kù tẹ́mi náà bá tọ́jú ọmọ mi tí wọ́n kọ̀ sí mi lọ́rùn àti gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe àwọn ọkọ̀ tẹ́ ẹ mọ̀ pé ẹ bá nǹkan ni ẹ bá nǹkan jẹ́ náà ntí ẹ bá nǹkan jẹ́ gan-an bọ́tí èmi ò bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá nǹkan jẹ́. èmi ò dẹ̀ níbi tẹ́mi èmi ò lọ́kàn tí mo fẹ́ lọ gbalé fún yín kàrẹ̀ èkó náà lẹ́ máa wà mi ò wá lè sọ tẹ́nìkan bá pè mí pé ẹ jẹ́ ẹ jẹ́ ká lọ gbalé fún wọn níbì kan o tó kówó yẹn sílẹ̀ àbí kó kó fún yín kẹ́ lọ gbà fúnra mi ì lè sọ o but èmi gbogbo ti fẹ́ mi ì lọ́kàn ti fẹ́ máa wéèsì àkókò òdó dẹnì kankan bí mi ṣe lọ yìí age òdó is is not on my side i'm no longer younger i'm not getting younger every day i'm getting older and èmi kẹ̀dẹ̀rẹ́ ń tí ojú mi rí pẹ̀lú ọwọ́ àwọn èèyàn i must be serious and then take care of my daughter because mo mọ̀ pé àwọn èèyàn ò fẹ́ràn mi wọn ò dẹ̀ fẹ́ràn ẹ tí ò bá dẹ̀ fẹ́ràn ẹ ṣó fẹ́ fẹ́ràn ọmọ ẹ ni ẹni tí ò fẹ́ràn ẹ kò lè fẹ́ràn ọmọ ẹ when you love me you love my dog so ẹni tí ò fẹ́ràn ẹ kò lè fẹ́ràn ọmọ ẹ tọ́ bá kàn rẹ́rìn sí ẹ wọ́n kàn máa sọ pé wọ́n rẹ́rìn lásán ni gbogbo ẹ àwọn tó ń kọ yín yẹn tọ́ máa níbẹ̀ ṣe máa behave lélẹ́tẹ̀ẹ́ ní common sense títí yín fúnra yín ègé yín náà bá ti pè báyìí nǹkan báyìí tó máa sọ. So káwọn èèyàn máa kọ́ mọ́ ẹ wọ́n kàn ń yín ṣìnà náà ni wọ́n lè sọ wọ́n lè kọ yín mọ́ fámìlì tiwọn kí láǹfààní fámìlì gan tá a bá tiẹ̀ nìkan tó yẹ pé wọn ò lọ́ọ̀fẹ́ wọn ò fa wọn ò fáǹsẹ̀ wọn ò wọn ò ṣe fáǹsẹ̀ wọn ò increase viewer ẹ wọn ò kóyàn fún ẹ wọn ò increase ẹ in any other, other way than to give you ẹjọ́ ẹkún òṣè ẹ complain ẹ kàn máa dẹ̀ jẹ yẹn tán kàn máa gbowó lọ́wọ́ ẹ èmi o ẹni tí ò bá tiẹ̀ tí ò bá ti wù mí gan nǹkan ẹ̀gbọ́n òun wù mí mọ́ kókó gbogbo owó dáyé ìdání kò ń wù mí ọ̀tẹ̀ ẹ̀yìn àwọn èèyàn ni mo rí pé wọn ò ní wù ẹ́ wọn ò ní òwù wọn ò bọ̀ tí nǹkan tó bá rí lọ́wọ́ ẹ̀ má máa wù wọ́n aṣọ tó bá wà lọ́rùn ẹ̀ á dàbí pé kó di tiwọn in bá ń lo ògo ẹ̀ á dàbí pé kó sọ di tiwọn ní ìrírọ̀ ẹ̀rí anyway. Olúṣọlá. mo ń dẹ lóòdì abáwo ní long time ṣé dáadáa ni. mo kàn fẹ́ súre fún ẹ ni ó ní kú lọ́mọdé àwọn ọ̀rọ̀ òdì èyí tí mo sọ gẹ́gẹ́ bí ìyá tó da ẹ̀jẹ̀ lé ẹ lórí mo parẹ́ ní orúkọ ti bàbá ti ọmọ àti ẹ̀mí mímọ́ wọn ò ní gbọ́ ikú ẹ lórúkọ Jésù láṣẹ Èdùmàrè ò ní rìn sọnù ojú ò ní pọ́n àwọn ogun yẹn níbi tó ti wá ọlọ́run kọlu ogun náà ó fi wọ́n rọ́pò ogun ogun ò gbé ẹ̀mí kò ní gbé mi mi kò ní gbádé bùkọ́lá mi God bless you darling mo ń bèrè yẹn mi ìfẹ́ gba too much mo kàn ní kí n pè é ni because for people to see ṣó ti yé God bless you mo rí messages yẹn God bless you thank you very much eh, all right thank you darling wọ́n ti fẹ́ láwọn kìnìyẹn okay sorry ó ti lọ. hello mumsy. Oh, come fẹ́ dáadáa ni. adúpẹ́ yes ma oh. mo pe mo pe àǹtí Jùmọ̀kẹ́ báyìí wọ́n láwọn ò jáde wọ́n tiẹ̀ ṣe dá mi lóhùn eh? ẹ máa gbọ́ mo pe àǹtí Jùmọ̀kẹ́ eh. eh. bó ṣe pè come wọ́n ní wọ́n wá lè èdè big mama àbí kinní kan come ní big mama báwo mo ní mo ń pè wọ́n ṣàn sọ bíi pé àwọn ní wọ́n ṣáà ẹ má jẹun sọ yẹn so wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n lọ sọ́ba léńdé ó mà láwọn ò dọ́ba léńdé ó mà nírọ̀lẹ́ pamọ́ mi. ẹ. fúnra rẹ̀ ló fẹ́ nà sọ fún mi ó lò tẹ̀ ọ́ sí pẹ́pẹ́. <laughs> ó ní bọ́lá ó ti fẹ́ rọ́wọ́ ẹ máa gbọ́ èmi ó ti mọ̀ pé mo àwọn ọmọ ẹ máa ti sọ fún pé mo wà lórí iṣẹ́ àti pé máa pè sórí iṣẹ́ ìbọ̀lá ó ti fẹ́ rọ́wọ́ ṣé òun tó wò rí two hundred naira àti ekiri kan nígbà tí oṣù yìí parí bí mo ṣe fún yín sẹ́ǹdì owó oúnjẹ tí ni mo sẹ́ǹdì owó fún wọn kódà nígbà oúnjẹ wà nílé oúnjẹ tí bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mo dẹ̀ fún ẹnìkan mo ní kó bá mi sẹ́ǹdì owó sí wọn ṣe ń gbọ́ wọ́n dẹ̀ kó fún wọn on the first mo mọ̀ọ́mọ̀ má kó fún wọn ní twenty nine on the first ni mo ní kàn fún wọn lówó ẹlòmíì náà dẹ̀ sọ pé wọ́n tún fún ẹlòmíì tún fún wọn lówó ó wá sọ pé ṣé òun tó ń wọrí two hundred ẹ máa gbọ́ mà ṣé òun tó ń wọrí two hundred naira fi ṣe nǹkan ṣe ẹja sínú ọbẹ̀ òun ṣé òun ló ń fẹ́ rówó lọ sọ́balẹ̀ndé ó mọ̀ pé mo wà lórí ṣáàtì mo dẹ̀ sọ pé kọ́mọ wọn lọ fún wọn mo dẹ̀ ní ẹ̀yin náà lè fún un ó lòun ò lọ ìgbà tẹ́ ẹ sọ fún mi ní ìyá mi pé ẹni tí bá ti fẹ́ fún lówó o kí n sọ fún pé ó yẹ fowó yẹn wọ mọ́tò káàkiri kó yẹ lọ sọ́balẹ̀ndé òun ni mo ṣe pè yín ni mo ṣe sọ pé wọ́n mà láwọn ò lọ tó bá dẹ̀ fẹ́ lọ láti ìkọ̀tún sọ́balẹ̀ndé náà ó máa ná one thousand one five bẹ́ẹ̀ ṣe sọ èmi ò mọ iye tó ọlọ́run mi ò mọ tó ń wọ mọ́tò òun ni mo ṣe pè mo dẹ̀ ṣe sọ. ìmọ̀ ọ̀gọ̀ tó ń wá kiri ẹ jẹ́ kọ́. mo sọ ọmọ ẹ̀ náà sá ló máa bẹ sọ fún mi dámilọ́lá nígbà tó ń pè é ló ó ló sọ pé irọ́ ni òun ò lọ. wọ́n rẹ̀ tìyàn ilẹ̀ bí ilẹ̀ ti tẹ̀. ó lóun ò lọ èló lòun wẹ ibẹ̀ ló ti rọ́wọ́ owó tó ń fún wọn yẹn àwọn no problem mọ́mì mo kàn fẹ́ sọ ní kó má dà pé mi ò treat ẹ̀ torí ẹ̀ sọ fún mi pé authoritative pé kí n pè é o àmì kí n pè wọ́n o kí n dẹ̀ bá wọn sọ̀rọ̀ ni mo ṣe pè wọ́n nísìnyí ṣó ti yẹ yín bẹ́ẹ̀ kó má dà pé mi ò treat ẹ̀ náà ẹ̀ẹ́ ó déwájú dẹ mo pè wọ́n o ó dẹ̀ sọ́ sí ṣé ẹni tó ń preach Jésù nìyẹn kí ló fẹ́ purọ́ fún níjọ yẹn a sọ̀rọ̀ sí ó dẹ̀ mi àtọ́ máa jọjọ́ bí fagagbága ni lórí kíni ẹ ṣe mà ó dàbọ̀ mà. yes ma. Jésù tó fún mi please charge this phone the battery i wan lé battery dead slowly. a lot of things i i always i do this on the social media at times because see I'm gonna charge it darling sorry darling this one a lot of things ó ṣẹlẹ̀ because mo máa ń mo ti ní recording gan àwọn fóònù tí mo ti record lé lórí ó pọ̀ so i always put something here also because mommy asked me to do that and etí tó dẹ̀ gbá lọ ń gbà mí ó máa ń fẹ́ gbọ́ àbọ̀ because wọ́n ṣe wà yẹn wọ́n máa rojọ́ àwa ń fáwọn èèyàn bọ̀ tó pé mo wá fáwọn kan ní owó níta yẹn mí pé kí n máa kó gbowó yẹn kí n kó fáwọn family mi torí èmi náà sì ń bẹ ọlọ́run none of them kẹ̀dẹ̀ tó pè mí tó sọ pé èmi mọ nǹkan tí wọ́n ṣe fún mi ṣé ti yé mo kàn ní ẹnìkan tó yẹ pé níwà ọlọ́run pé ẹ máa máa wò pé ọlọ́run má jẹ́ kán rábùkù mi tábùkù ẹ bá ti wà ń ta máa gbàdúrà kó má dẹ̀ ni àbùkù mi ni wọ́n so mo dẹ̀ ń gbàdúrà ọlọ́run ò ní jẹ́ kábùkù borí mi ọlọ́run á dẹ̀ gbà mí lẹ̀ ọlọ́run á rẹ̀ ṣàánú fún mi nígbà tí ò bá sí ìrànlọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ so so Ah, mo dẹ̀ ti tolúwa ni mí on it and play the music and the one i play kò play orin kan fún mi èyí tó bá ti rí nínú méjèèjì tá a kọ́kọ́ play yẹn tó bá ti rí kan play ẹ̀ fún mi then we'll be going i want to round it up now. I want to round it up now, now. I want to round it up. I want to round it up now, now àwọn tó ráńdí tọ ṣé owó tó bá yẹ kí n fi ṣòwò ṣé kí n wá kó fáwọn èèyàn kan fi jẹun ni ṣé tí wọ́n bá kó fáwọn èèyàn tó bá fi jẹun ṣé tó bá bẹ̀rẹ̀ sí í jẹun tó bá wà òkè ṣé wọ́n máa fọmọ tèmi lóúnjẹ wọn ò fọmọ mi kò sẹ́ni tí mo rí tó fọmọ mi lóúnjẹ ìgbà tí ok ó ti yọ yẹn kúrò nínú connection resolve. quand les fruits sont le premier ingrédient, on obtient une collation débordante de saveurs. collation aux fruits de Welch's. Achetez-en aujourd'hui. It's ẹ pè mí ṣe rírọ aṣọ báyìí tẹ́ bá fẹ́ rẹ ṣàtìrí aṣọ yìí ẹ má kàn tiẹ̀ fojú bọ báyìí wọ́n máa fi ṣèyàwó o hmm. àwọn tí àtẹ̀bá rí eléyìí ó kọjá rádaràda o ṣó ti eyín ó kọjá rádaràda o ẹ gbà bẹ́ẹ̀ eléyìí ó kọjá rádaràda bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ pè mí ṣe ti rí ẹ pè mí. ó kọjá rádaràda ẹ pè mí ó fàn ẹ lè fi ṣèyàwó ó lọ sóde òde tó bá wù yín ẹ lè kó síbi tẹ gbélé ìdè tẹ bá ti gbé bàtà tó ṣe kí ni àtàwọn pọ́ọ̀sì oríṣiríṣi ó yá ọmọ nìṣó sílẹ̀ ó yá nìṣó sọ̀hún ó yá nìṣó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí wọn ṣé ti eyín bẹ́ẹ̀ ẹ sì rí ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀ bí àtẹ ẹ ti rí ó yàtọ̀ ẹ pè mí size kékeré wà size ńlá wà big size wà medium size wà àwọn dídì tóbi wà àwọn ìdígbáwọlé wà àwọn aláyàgèlè mọ́ wà àwọn kọsọlíjápọ̀ wà bẹ́ẹ̀ ni tọkùnrin náà wà ṣé ti yé ẹ ti yẹn bẹ́ẹ̀ ẹ pè mí so ìyẹn lórí fábíríkì lórí aṣọ mi gbọ́dọ̀ má polówó fún adébùkọ́lá mi tolúwa ni mí very good girl hard working kò ní bàjẹ́ fún ẹ sarah tolúwa ni mí sweet ọmọ tó dó tì yẹ lọ́jọ́ tí ọ̀nà le tógun le ọmọ tí ò gbọ́n tí àwọn èèyàn sọ kò dẹ̀ ní gbọ́ ọmọ tó nífẹ̀ẹ́ mi kò dẹ̀ ní fi mí sílẹ̀ ayé mi ò ní ṣòfò tiẹ̀ náà ò ní ṣòfò ní ayé mi thank you very much tẹ́ bá fẹ́ ra mọ́tò orúkọ mi Auto Bola Auto Success bẹ́ẹ̀ ni òyìnbó ẹ̀ ní success náà Bọ́lá is success so ti eyín Auto Success náà ni mo bá yín sọ̀rọ̀ ẹ pè mí lórí mọ́tò lóríṣiríṣi mọ́tò tuntun mọ́tò àlòkù ẹ má wọrí ẹ jọ̀ọ́ mo tún wá fẹ́ sọ fún yín gbogbo mo gbọ́ gist kan nílùú Canada yìí hmm. wọ́n ń jí mọ́tò gbé nílùú Canada o bọ́n ṣe máa ń nà wọ́n pa nílùú Dubai nígbà yẹn wọ́n ní wọ́n ń nà wọ́n pa seriously especially àwọn ọmọ Nàìjíríà àtàwọn Africans àtàwọn Indian hmm. I heard story and then ẹ̀rù ayé bà mí people need to be very careful okay very very careful very very careful mọ́tò wọ́n lọ jí mọ́tò náà kì í ṣe wọ́n máa lọ rẹ́ǹtì mọ́tò rẹ́ǹtì car àwọn bb cars ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún tó bá rí ẹlòmíì tó bá gbé mọ́tò ẹ̀dínlé tó sọ pé òun fẹ́ ta níye kan ẹ má jẹ ǹtàn yín o just like bí FBI ṣe ń lọ nàìjíríà lọ mú àwọn kan ń gbà kan tí àwọn Canada bá já sí tó bá yá ẹ bá gbé lọ sí ìwò ilẹ̀ máa wá yín rí o ṣó wọ́n ní tí wọ́n bá jí gbogbo owó yẹn wọ́n lè rí láàrin oṣù mẹ́fà wọ́n lè gba mọ́tò kan make owó like one million wọ́n wá sá lọ sí amẹ́ríkà àbí kan sá lọ padà sí ìlú kan tó máa kúrò bẹ́ẹ̀ wọ́n lè lọ ìlú wọn wọ́n ti rówó tó fẹ́ẹ́ fi ṣòwò nìyẹn tó bá wà lọ lọ́nà tó bá kú kọ́ ah olùwà má mà jẹ́ ń bó lórí burúkú pàdé o má mà jẹ́ ń tán ti dájọ́ ẹni tán ti dájọ́ ikú ẹ̀ fún má mà jẹ́ ń ba pàdé má mà jẹ́ ba àrìn ọlọ́run wọn ni wọ́n máa sá lọ ṣòtìyé nígbà tí mo tún gbọ́ yẹn lánàá mo ní ẹ in this place exactly wọ́n dẹ̀ ṣe ṣe fún wọn ní Dubai nìyẹn wọ́n ní àwọn mọ́tò kan tó yẹ pé wọ́n máa ń bó ń wá ní bíbáyìí wọn ò kiri ní ìlú ìbíbáyìí wọ́n máa ń wà ní Dubai dáadáa wọ́n ní báwo ló ṣe dé Dubai wọ́n nítorí bẹ́ẹ̀ mọ́tò máa ń chip ní Dubai ju bíbáyìí lọ ẹ mọ̀ orísìí torí pé wọ́n máa kó wọlé wọ́n á kó wọlé bíi scrap as bíi parts wọ́n á wá lọ tutù lọ́hùn yẹn brand new cars ni o so mọ́tò wọ̀nyẹn wọn ò lè gbé padà sírú ìlú tán bá fi gbé wọn ò lè gbé padà sí Europe wọn lè gbé padà sí Africa all these things they are doing it even in the world now they are doing it only for African people Africa Africa wọn ò sọ pé Africa nìkan ló ń jalè Asia náà ń jà bastard olè àwọn best olè tí wọn ló wà ní the world sí àwọn ní China olè tí wọn ló le jù ní sin tí wọn ń jà wọn láwọn ṣàìkó ní ṣinkó in fact àìsàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní olè náà fi ń jà wọ́n ṣe ń jí mọ́tò tó ń jí ilé gbogbo ilé Canada tán China ti fẹ́ rà tán wọ́n ní wọ́n ń ja bastard olè tó bá ti lọ sí rẹ̀ǹtì ẹ̀ka báyìí nítorí wọ́n wá ń ṣe ń bí nìyẹn o wàá rí wọn wọ́n máa jókòó jẹ́jẹ́ wọ́n á lọ gba rẹ̀ǹtì ẹ̀ka tó bá ti gba rẹ̀ǹtì ẹ̀ka báyìí ṣe pé international divorce tó bá gbé dé six months ló lè ṣe kó tó parí six months yẹn wọ́n ti gba mọ́tò oríṣiríṣi wọ́n ti lọ six months yẹn wà lọ sí wọ́n ní wọ́n lọ sí rẹ́ǹtì ẹ̀ka wọ́n lọ gba mọ́tò èyí tèmi sọ i want to do everything right i want to do everything right wọ́n ní àwọn kan wọn ò ṣe right o wọ́n lọ gba mọ́tò wọ́n lè gba mọ́tò bí wọ́n gba mọ́tò bí wọ́n gba mọ́tò bí wọ́n á kó mọ́tò yẹn wọ́n ti wá send ẹ̀ ìwé wọ́n bá ṣe iṣẹ́ tán wọ́n máa send ẹ̀ ìwé ni á ti lọ tán kan tó máa sọ pé mọ́tò yẹn miss this is what they are saying and a lot of people tẹ bá rí mọ́tò tó bá cheap táwọn kan bá ná ẹ má máa ná mọ́tò nínàkúnà lọ́wọ́ mi o èmi rà ni mo sanwó pé àwọn òta mọ́tò ò lè o bá jẹ́ hundred bá jẹ́ two hundred bá jẹ́ one fifty owó ni o ó tẹ́ wa lọ́rùn ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn torí ẹ̀ tí èèyàn bá ọlọ́run má má jẹ́ wọ mọ́tò tó ń lọ jí gbé o ẹni tó bá wọ mọ́tò tó ń lọ jí gbé sìn tẹ́ni ẹ ṣépè sí pé ó máa pa àwọn tó bá wọ̀ ni kó lọ bá ọkọ̀ àbí kó lọ kọ̀ọ̀kan kó lọ ra mọ́tò olè kán wá lọ jí mọ́tò yẹn kó wá lọ lásìdẹ̀ǹtì kan ní gbogbo wọn parun nítorí kìnnìbò là ń lọ tààrọ̀ kọ́ ọ anyway ọ̀rọ̀ tá à ń sọ yìí preaching yìí kò lè ràn wọ́n kò lè ràn wọ́n because they been doing it àyà wọn ti wà ó ti le ṣùgbọ́n àwa ọlọ́run ní jẹ́ káwa kàgbà kó àwọn tó ń ṣe irúṣẹ́ burúkú tó ń ṣèwà burúkú yẹn ọlọ́run ní jẹ́ ká pàdé wọn ẹ ṣọ́ra ẹ̀yin tẹ́ ń ra mọ́tò náà láti ìlú nàìjíríà tó máa sọ pé iye kan náà ta níbì kan iye kan náà ta níbì kan wọ́n ń jalè seriously nísìnyí o mo ṣe gbọ́ ni o bàtà wọ́n sọ pé ẹ wọ́n jí mọ́tò kan níbì kan mo ṣe gbọ́ story yẹn kúkú kúlẹ̀kúlẹ̀ story yẹn àná ni mo ṣe gbọ́ honestly speaking àwa ń ra mọ́tò tiwa ní o àwo òjì mọ́tò wọn ọ̀rá àrà mọ́tò olè o àrà mọ́tò olè o hmm, ẹni tó bá jí nǹkan gbé tó bá tà ní tàkùtà mọ́tò tó máa ń tà ní hundred thousand tó bá lọ tà ní forty thousand ó jí gbé ni kò ṣọ́ọ̀tì ṣùgbọ́n àwa tá a fowó rà ní hundred thousand a lè wá tà ní a lè ta less than one ten or one oh five kó lé torówó a ṣe wàhálà lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ jí gbé ó lè gbé mọ́tò hundred thousand kó lọ tà ní ten kò ṣọ́ọ̀tì kò fowó ṣe so ìyàtọ̀ wà nínú wọn o those of you always say èló ni mọ́tò yìí mọ́tò yìí wọ́n àwa ń rà ní àjí ẹ ṣé o thank you very much a máa wá èmi bọ́lá màá sì máa bá àwọn olólùfẹ́ mi o ẹni tó bá ń jà ẹ má jà o ẹni tó bá sì fẹ́ jà ẹ sún síwájú ẹ ṣe gan ni. India ni màmá ẹ̀yin ọ̀rọ̀ ọmọ Dangote ní pàṣẹ tó wọ̀ ń jọ yẹn pọ̀ mọ́ haúsá olówó ẹ̀mí pọ̀ máa ń wọṣọ Indian ìṣàlẹ̀ oní Indian ẹ̀yin ò rí pé láti ìlú Saudi Arabia náà ẹ̀yin ò rí tẹ́ bá wọ̀ nǹkan tó máa Saudi máa ń fi nǹkan bó ti sí wọn aṣọ dúdú tí Saudi máa ń wọ̀ yẹn lẹ́ẹ̀fín mọ̀ pé wọ́n wọ̀ gbòòrò nǹkan báyìí but India tẹ́ bá rà àwọn olówó àwọn Haúsá olówó yẹn àwọn nǹkan tó ń gò fún lélẹ̀ ṣó ti yé yín wọ́n lè fi kò sí owó tó wọn lè fi rà àwọn ọmọ Dangote wọ́n ṣe ìyàwó tí gbogbo ẹ̀ máa blink blink yẹn India ló ṣe aṣọ India tó bá fẹ́ lo bóyá occasion tó serious aṣọ Nàìjíríà náà dáa style wa náà dáa but táwọn èèyàn bá tún fẹ́ ṣe tó fẹ́ wà àwọn tó glant kan tó fẹ́ stand out dáadáa aṣọ indian lọmọ láti ilẹ̀ ah, ah. ṣé ìfẹ́ lọ wọ aṣọ china ni indian is good wọ́n mọ aṣọ ṣe wọ́n mọ aṣọ suit ẹ̀ náà máa post ẹ̀ sórí yín tẹ́ bá ti nídìí ẹ ẹ kọ́ọ̀lù mi ẹ ti gbọ́ ẹ ṣé gan ni o a máa wá sí máa bá yín láyàtọ̀ láfíà bye bye for now. mò ń tẹ́ kò lọ kí ló dé kí lẹ ṣe sí kí lẹ ṣe sí kí lẹ tẹ̀ sí tẹ́ ń tẹ́ kí lẹ tẹ̀ sí tí ò lọ ẹ bá mi rajà o ẹ ṣáà rí i pé wọ́n fọ́ gbogbo kinní tó wà nílé wọ́n bà gbogbo fọ́níṣọ̀ jẹ́ a ṣáà máa tún ṣe lára àwọn tó ń gbà nǹkan mọ́lẹ̀ níjọ́ yẹn lára ẹ̀ náà làwa náà ṣe lénìí ẹ ṣáà rí wọ́n bà nǹkan jẹ́ <laughs> àwọn ìkà ìkà lómi ìkà lé nìyàn hmm. bye bye. máa rí gbà ó dàbọ̀.